ibi tí a bá kéwu wa dénú tẹ̀fsíìrì yìí ibẹ̀ la ti fẹ́ gbé kéwu pẹ̀lú ògo ọlọ́run bọ́lá bá kéwu náà dé a ti kí àwọn kéwu kan kọjá nínú àwẹ̀ yìí náà tí a máa bá kéwu lọ láti ibi tí a bá dé a ti sọ ti ń jàlá ọ̀rọ̀ alálà yanjú abẹ́ẹ̀kọ́ a ti sọ iye tó pín sí. Si àti wá túmọ̀ àdìgáfù ahlam àti sọ àti wá sọ pé bẹ́ẹ̀ yẹn bá lálàá rí báyìí ní òsì bẹ́ẹ̀ yẹn bá wá lálàá tó kù díẹ̀ káàtó báyìí ní òsì sẹ́ẹ̀rì ń táwọn ará lè ní pẹ̀lú ògo ọlọ́run àbí lásìkò yìí pẹ̀lú ògo ọlọ́run mo bẹ̀ ọlọ́run mo jẹ́ àtọ́jú oorun bọ́ sójú kú ọlọ́run má forun hàn wálé mọ́ ọlọ́run má forun hàn yẹn lé mọ́ o sórí tọ́ ọ bá ń sùn tọ́ ọ bá ń jí máa lọ dúpẹ́ fọlọ́run àánú ọlọ́run tó tóbi ní kásìkò téèyàn fẹ́ sùn kó tó kọ́ wa rọrùn sùn bí àánú ọlọ́run tó tóbi ti bá ìwọ tó fẹ́ tọ̀ lásìkò títọ̀ tó torí tọ̀tọ̀ táànú ọlọ́run bá wọ tó fẹ́ yàgbẹ́ ńgbàtígbẹ́ ńgbọ̀n ọ̀tọ̀ wá sí kínni àánú ọlọ́run lá ni o àwọn kan ń sanwó tọ̀ ni o tó yẹ pé yóò níye tí ọ̀sán kan tó bá fa àwọn kan sanwó yàgbẹ́ ni bẹ́ẹ̀ làwọn èèyàn ń sanwó sùn tó bá fẹ́ sùn yọ lọ rí dókítọ̀ wọ́n ẹsẹ̀ wàá mọ tí wọ́n ti dọ́gbọ́n sí tí ọ̀sán yẹ tí yọ san tó bá wá jí tí ọmọ dúkẹ́ tó wó tọ́ náà wọ́n fúyẹ́ hmm, àánú ọlọ́run ní ká dùbúlẹ̀ ká ronú sùn tọ́lọ́run ṣàánú fọ́pọ̀lọpọ̀ tí wọ́n mọ iye rẹ̀ nínú àmì wo tí àwọn èèyàn rán lérí ilẹ̀ tí ọba kan ọ lónìí mọ̀ òun ni kásìkò oorun ó tó kọ́ ọmọ rọrùn sùn mọ́ bọ̀ wá sọ̀rọ̀ pé eléyìí hùn lẹ́yìn eléyìí nì àmì ìwòtọ́ wá jùlọ ni kọ́ wá sùn kọ́ wá kàdánwò lójú oorun àmì ìwòtọ́ jùlọ ni kò sùn tọba wá sùn yẹn ọ wàá kan lójú oorun nínú àmì wò ẹlòmíì gbójú oorun lọ tí ọ̀ darí wọn ọgbà ojú oorun lọ ó ní dáadáa ló sùn lálẹ́ àná ìyàwó ló ní mo sùn tàlájì ah, ǹjẹ́ kí n jí wọn pé wọn eléètì àsìkò ní mo jí wọn tí wọn ò jí mẹ́ gbà mí asọ̀rọ̀ dágo kan ní. wọ́n lọ gbójú oorun bọ́ sójú lálàá mo ti sọ náà níbi tẹ̀síìtì mo ṣe kọjá alátọ́lá ó ya wèrè ó dìde bẹ́ẹ̀ yín wọjà lónìí. ẹlòmíín sì lára kó ń jẹ nǹkan lójú oorun gbogbo ilé alájò wọn rú dé àfìgbà tó kú ojú oorun yóò ṣe ni yóò ti jẹ nǹkan ìtọ́ jẹun kò ní bọ́m̀bẹ̀ tó fi lọ́ bọ́lọ́hún èmi ti rí èèyàn rí mo ti rí èèyàn rí ó jù lọ lọ́jọ́ erí ó lálàá pé jẹ nǹkan lójú oorun kíní yẹn wá bẹ̀rẹ̀ sí yọ lẹ́nu láwọn àsìkò kan yóò wá gbẹ wá láwọn àsìkò kan yóò tún sanra láwọn àsìkò kan yóò dúdú rákọrakọ láwọn àsìkò kan yóò máa má gbó ńjọ́ tí ọ jáde láyé ọwọ́ alála pé òun pọ̀ ń jẹ pípọ̀ òun náà ní wá ń pọ̀ tọ́gbà làlìkìyàmá ọ̀rọ̀ òun ò sáwádà o. ẹlòmíì lálàá kó òun délé rí ibú látọjú oorun yóò bẹ rí ibú lọ́dọ̀ Ọlọ́run ni o alá Yusufu látọ lóhun di gbogbo èèyàn fẹrí balẹ̀ wọn padà fẹrí balẹ̀ o padà fẹrí balẹ̀ o ẹlòmíì sì lálàá pé wọn gé òun lérí kò bẹrí sùn o ló fi jásí pé tá a bá fẹ́ sùn ẹ mi dáadáa ìpalẹ̀mọ́ tó kúnná gbọ́dọ̀ wà pé Ọlọ́run oníhìn mo fẹ́ sùn ọ wàá ṣèpalẹ̀mọ́ tó kúnná torí kó oorun rẹ má jásí ibi tó ṣe kí ni tọ̀fẹ́ bí mùsùlùmí ọba wa sùn mo fẹ́ kó yí ọ bó o ti jẹ́ mùsùlùmí tó o ṣẹbọ tó o ṣoògùn tó o ní nǹkan kan ẹ wo àwọn olóògùn tí a bá fẹ́ sùn ó ní tí a fi ń rọrí o tí ó kó sígbèrè báyìí tó bá fẹ́ sùn tọrọ mọ̀ pé ewu ń bẹ ní ojú oorun owó ojú oorun yé o ti wá láwọn tó ti ṣe dé ní ẹ bá ń kó sálẹ̀ gbé lóhùn ẹlòmíì ti lóru ẹ̀ mọ́ pílò ẹlòmíì ò lè fi gbólẹ̀ rẹ̀ rí kò lè fi gbólẹ̀ rẹ̀ tọrọ mọ̀ pé ewu ń bẹ lójú oorun ọwọ́ asáfẹ́ wo ojú mọ́mọ́ tán ó tún sáfù ti mùsùlùmí náà sáfẹ́ wo ojú oorun ni ọba fẹ́ kí ewu oorun ó sí ọ sáfún o torí ẹ̀ láàfin yanjú ọ̀rọ̀ kan lẹ́ni èyí tá à ń pè ní àdáàbùlì mùsùlùmí ìdáná omi yìí bó mùsùlùmí ti palẹ̀ mọ́ fún oorun tí òfin ní jásíbi tí ò ṣe tí ò fẹ́ bàbá wa jẹ́ mùsùlùmí alọ́gàmọ̀nà àsìlẹ́ni à ń tẹ̀lé àsìlẹ́ni tí ń gáìdì wa ẹ̀sìn tí wọ́n sì fún wa kì í ṣẹ̀sìn lókà ẹ̀sìn tó kọ́fà gbogbo tí ń jáyé ni tí ó jálè kí á mọ̀ ọ́ bá nàbí bá wa wáyé tí ọba júwe bá ti sùn fún wa ṣẹ̀sìn rẹ̀ wá pé ni ọ gbọ́dọ̀ júwe bá ti ṣe kínní bá ti sùn táàfin ní tójú oorun kàgbákò táàfin ní sùn kádìdàkudà ìkọ́tàlì ìmánì yìí máa dakọ̀ ẹ̀kọ́ bá a ti sùn torí ojú oorun náà láti lálàá bí oorun bá tọ́ bá sùn dáadáa àlàáre ló ṣe kínní bọ́ ọ bá sun oorun aláàkí lọ́la aláburúkú anabi wa muhammad sẹ́rí ìtawá fẹ́ yanjú lé nìyí ìwọ tó bá ní bírò mú sí ẹ̀yin tẹ́ wá ń rìkọ́dù mi ẹ̀ dákun tí n bá parí tẹ̀fsíìrì yìí pàtíkúlálẹ̀ èyí tí mo fẹ́ ṣe lásìkò tí mo jòkólẹ̀ yìí yìí ka àwọn àdúrà ń bẹ̀ tí ó pọ̀ gbàdúrà àwọn ti tẹ àwọn tí ń gbọ́ mi lọ́wọ́ bọ́yẹ máa kọ́ sójú kínní ni bọ́yẹ tẹ̀sí pépà lálùkọ̀tẹ́ ha ni torí sábà pé a gbọ́dọ̀ ṣe ìtú ìtú ká tú dé àwọn èèyàn ìdè táwọn èèyàn fi dè wọ́n ká tú ìdè wo ni wọ́n fi dè wọ́n bí wọ́n bá lálàkàlà tí wọ́n bá sílẹ̀ bá mọ́ níbi wọ́n ṣe kínní tí wọ́n lọ a gbọ́dọ̀ dá wọn padà kí wọ́n dúró di Islam bẹ́ẹ̀ mi a bá rọ wà láfẹ́ lómi yọ wọ kínní yọ wọ wàhálà a gbọ́dọ̀ torí wà sítáǹsì lọ́dún yìí ìtúlẹ̀ ni kí ni mo gbé jama mm, eh, túdè túdè eh, túdè ni à ń tó ibi tí wọ́n di àwọn èèyàn mọ́ nítorí ọ̀rọ̀ àlá torí kọ́ ọmọ lálàkàlà bọ́ bá lálàkàlà kọ́ ọmọ sẹ́mọ́ la kó o tiẹ̀ sùn lóorun àlàáfíà kó o jí níjẹ́ àlàáfíà la fẹ́ kọ́ tí Islam ní kó fi sùn tàfi pé ní àdábùlì mùsùlùmí ńdá naomihi àkọ́kọ́ ẹ lọ wo àdìsí èyí tí Bukhari gbà wá tí ń bẹnu sọ yóò Bukhari ẹ dákun yìí tẹ́ ń rìkọ́ọ̀dù àwọn àdúrà tí mo fẹ́ ka àdúrà pọ̀ nbẹ mo fẹ́ kà lé ní àdúrà pọ̀ nbẹ yín fẹ́ kí gbogbo yìí ládè mọ́lẹ̀ fáwọn tí ń gbọ́ mi pàtàkì jùlọ àwọn tí ń wá step siri yìí báwọn tí ń gbọ́ ọba lè rí ẹ̀kọ́ wu ẹlẹ́yìn àfa lè ẹ̀yà àfa ẹ kọ́lẹ̀ ẹ̀yin afáàlẹ̀ kí ó ṣe gbọ́ ẹ kọ́ àwọn àdúrà yìí ẹ wá gba ipa yìí lọ́wọ́ mi ẹ kọ́ àwọn àdúrà yìí bẹ́ẹ̀ bá kọ́ kẹ́ tẹ́ kọ́ da kẹ́ wá ha fún gbogbo ẹni tí ń wá sálùkọ̀ bóyá ẹ̀yin tẹ́ ẹ ní social media tá a bá parí tẹ̀fsíìrì ẹ bá wọn afáà bá ti kọ́ tán ẹ̀yin náà ẹ gbé sórí ẹ lọ́wọ́ ní sọ́yìn Bukhari hadisi tí àfa wa Abu Huraira gbà wá radiyallahu ta'ala hadisi yẹn kọ́ wa lẹ́kọ̀ọ́ bí mùsùlùmí ò ti sùn tí òfin ní sàgbà kò lójú oorun anabi sọ pé ní ìdá àwà àdùkọ̀m ilà àfẹ́ránṣẹ́ bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan yín bá ṣe tán tó fẹ́ bọ́ síbi ibùtẹ̀tọ̀ ìtẹ́tọ́ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ di rẹ̀ tó fẹ́ sùn síbẹ̀ anabi ni kọ́ máa sọ tó fẹ́ fi sùn yẹn kọ́ gbọ̀n kó ṣe kíni sọ́ra sọ bẹ́ẹ̀ di ìjọ kígbàkígbà tó bá sùn ọ̀ọ́gbọ̀n kí mo ló ṣe odimini anabi wa ni wà á mú aṣọ tó o fẹ́ fi bora aṣọ tó fi ṣe kíni sẹ́mi àpasọ̀ máa ń ní ojú ètò máa ń ní èwo lẹ́mú dàbora ń bẹ̀ sójú lẹ́mú So, sẹ́ẹ̀rì tí ẹ bá dàbòrà yẹn èyí tí ó wà lókè sẹ́ẹ̀mọ̀ pé aṣọ yìí nìsín mo ti wọ̀ yìí nìsín òdì ní abẹ́kọ̀ ojú ni kálójú lọ́ọ́ bá dàbòrà òdì yìí ló fi gbọn gbogbo bẹ́ẹ̀ dì èyí tọ́ bá dàbòrà yẹn kó fi gbọ́n kálójú ní ọba lé ara rẹ báyìí òdì ló fi ṣe kínní káwá lódì ní ọba lé ara rẹ ojú ló fi ṣe kínní lànà bíbí ń sọ pé bìdáàkì láti ìzáàrìhì bìdáàkì láti ìzáàrìhì òun lẹ́ẹ̀ fi gba bẹ́ẹ̀dì torí pé ntí ó jẹ gbọn bẹ́ẹ̀dì báyìí kẹ́ ẹ tún wáá faṣọ òbóra tuntun gbọn ẹ mọ nítorí wà lérí bẹ́ẹ̀dì yín o tẹ́ bá wá ṣèyí ń tán sẹ́ gbọ́ mi ẹ ti gbọn bẹ́ẹ̀dì tán ẹ máa sọ gbólóhùn yìí ẹ dákun tí ẹ bá wí ẹ má bá ń wí ọgbọ́n bẹ́ẹ̀ dì tán ẹ̀kọ́ mi kò tá a kọ́ wa o bọ́kà kọ́kọ́ sọ eléyìí náà ni o torí kó o tó gbọ́n bẹ́ẹ̀ dì ka iṣẹ́ ń bẹ tó ṣe bóyá òun ló tiẹ̀ yẹ kí n fi sàkọ́kọ́ kí n tó fi eléyìí ṣe kejì àmọ́ ẹ jẹ́ n parí àdúrà yìí kí n wá padà síbi iṣẹ́ tó kọ́kọ́ ṣe kó o tó gbọ́n bẹ́ẹ̀ dì ẹ sọ pé bísímíkà rabbi wàdó àtújẹ́ ń bì í.

sọ pé ntọ́kọ̀ kọ́ sí ni pé ọkọ̀ sí kínni lẹ́yìn bẹ́ẹ̀ di hun ó fi aṣọ tó fẹ́ fi bora sí kínni lẹ́yìn eléyìí hun ọ wàá ṣàdúrà tá a sí kínni tàbí sórí kó o tó ṣe yìí hun kó o tó ṣe yìí tí mo sọ yìí ìtọ́ kọ̀kọ́ sí ni pé ọ lọ wo àdíìsì èyí tí Bukhari àti Muslim gbà wá àfa àwọn amadu ọmọ anbali na nínú musnadi rẹ̀ nínú musnadi rẹ̀ àdìsí yìí náà segin ni ó wà ń bẹ na làdìsí náà anabi ń sọ pé ìdá àtàyètà màdìjàákà tó bá fẹ́ bọ́ sẹ́rí bẹ́ẹ̀dì rẹ̀ fatawadda udu akali sọlá pé a ah, mo ṣe tán báyìí ó fẹ́ lọ lè ni pé ọkọ̀ kọ́ lọ sálùwàlá irú àlùwàlá tó ń ṣe tó bá fẹ́ kírun ó ṣe kí ni ó ṣe àkọ́kọ́ tó kọ́kọ́ sínú yá mo ṣe tán báyìí mo fẹ́ mo fẹ́ lọ sùn ìgbésẹ̀ tó kọ́kọ́ gbígbára ní pọ́kọ́kọ́ lọ ṣe ni ó lọ ṣàlùwàlá tó bá wá ṣàlùwàlá tán anabi wa ń sọ fún ọ pé thumma idtaji ala shikkikal ayman tó bá wá fẹ̀gbẹ́ lélẹ̀ ẹ̀gbẹ́ ọ̀tún ni ó fi ṣe kí ni kò fi lélẹ̀ kò fi lélẹ̀ kò fi lélẹ̀ kò fi lélẹ̀ tó bá wá fẹ̀gbẹ́ ọ̀hún tán àdúrà mi mo tún wá fẹ́ kà yìí àdúrà mi mo fẹ́ kà yìí ọ wà á tó sẹ́mi pé àdúrà pọ̀ tí í kà léni àdúrà pọ̀ tí í kà léni pẹ̀lú ògo ọlọ́run ṣùgbọ́n àwọn àdúrà yìí bọ́ ọ bá ń ṣe kan tán ọ ṣe kínní ọ ṣe mí tọ́ bá ń ṣe kan tán ọ ṣe kínní ọ ṣe mí pípa rẹ bá ká ń bẹ̀ ṣe pípa rẹ bá ká ń bẹ̀ ṣe pípa rẹ bá ká gbogbo ẹ̀ kó ṣe ṣùgbọ́n ń tọ́ kọ́kọ́ ṣe gbàrà òun ni kínní àlùwàlá bọ́bá sàlùwàlá tán kí ni ó tẹ̀lé ọgbọ̀n bẹ́ẹ̀dì tọ́ba gbọ́n bẹ́ẹ̀dì tán ọ máa ka àwọn àdúrà tí ma sọ yìí tí ma sọ yìí àti sọ̀ka kọjá abẹ́kọ̀ ẹ̀jẹ̀ àtúnṣọ mi anabi wa ni tọ́ba fẹ́ sùn sàlùwàlá tó ń ṣe fún un tọ́ba wa sàrà láàrún tán wá sùn lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún rẹ̀ tọ́ba fẹ́ sùn ọ wà pé ẹ máa wí Allahumma aslamtu wajihi ilayka. وفوضت أمري إليك وألجأت ظهري إليك رغبة ورهبة منك لا ملجأ ولا منجا منك إلا إليك اللهم آمنت بكتابك alladhi anzalta wa bi nabiyyika alladhi arsalta àdúrà ń parí àdúrà ń ṣe kíni ó parí ó parí sẹ́yìn àdúrà tí mo wí sẹ́yìn pàtí kọ́kọ́ kàkálẹ̀ kan àdúrà ẹlẹ́gẹ̀rẹ́ lé sẹ́yìn ní ìtìmọ̀ kàṣíkejì tí gbogbo àdúrà tó o bá fẹ́ ṣe pátápátá kó o tó sùn àkọ́kọ́ kí la lọ́kọ̀ọ́kọ́ ṣe lẹ́yìn àlùwàlá kí ló ṣe ó tún bàtà tó ìbọ̀dá ṣe kínní lẹ́yìn yẹn lọ́mọ àṣà àwọn àdúrà sẹ́ràdùn àti mọ́ kàṣíkejì yìí gbogbo àdúrà tó o bá rí kó o ṣe pátápátá ọmọ sí ọmọ sí ọmọ sí ọmọ sí eléyìí ló ṣe gbẹ̀yìn eléyìí ló ṣe kínní òun ló ṣe gbẹ̀yìn bọ́ọ̀ bá ti ṣe eléyìí tán ọ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ sẹ́nìkan mọ́ tó fi sùn bọ́ wá fẹ́ dùbúlẹ̀ ọ parí àdúrà báyìí tọ́ba dùbúlẹ̀ báyìí o segin ni ó sùn ni mo láwọn àdúrà pọ̀ tá a sè àbí sọ bẹ́ẹ̀ àdúrà di mélòó tá a kọ́ báyìí nísìn kí làwọn kan tí yẹn sì jọba kọ́ fẹ́ sùn irú àlùwàlá wo kí lẹ́lẹ́kejì kí lẹ́lẹ́kẹta yọ fẹ́ gbẹ́dúrẹ́ kí ni kí lẹ́lẹ́kẹ ẹ kó tó fẹ́ gbẹ́lélẹ̀ yọ sọ àwọn àdúrà àdúrà tá a ni tọ́ hàn bíi bisimika rabbi ewu jama wadatu jambi wabika arfawuhu tani a bantu ne yafa ọyamatu bisimika rabbi wadatu jambi ni mo fi fẹ́ ihalelẹ ẹ eh, ihanijẹjẹ n bò ni mo fi fi halelẹ wàbí ka àrùfà wù tí ìbá dìde ó kọ̀ wọ́n lọ́nà ní fi dìde ó kọ̀ rẹ mọ́ fẹ́ fi sùn tí ìbá jí náà ó kọ̀ ní fi ṣe kíní ní fi jí wàyí nà musakita náà sì ká ní mo bá sùn tán ọba gbẹ̀mí mi tí mo bá sùn tán ọba gbẹ̀mí ah, mo bá sùn tán lọ́wọ́ adé pásítọ̀ tó gbẹ̀mí mi tó farahamu ha jẹ́ kí o lè bàbá mi jẹ́ kí o ṣe kíní wàyí nà àrísàlítà ha tọ́ba wa tú mi ilẹ̀ tí ìkú lójú mọ́ fa afáde ha wàá sọ ẹ̀mí mi tí n bá jí sọ ẹ̀mí mi bímá tàhàfàdù bíyí ìbádàkà sọ̀lìhìn bó o ti máa ń sọ gbogbo àwọn ẹni rẹ ní ọsùn mi náà ẹ dákun kéèyàn wúyi ohun kó tó sùn ṣé nǹkan kan rọ̀ lù ṣé nǹkan kan rọ̀ lù ọ sàdúrà wọn tán àdúrà tí mo wá ló ń ṣe gbẹ̀yìn tí mo ládùúrà tí mo kà sí kejì yìí òun lọ́ọ́ wàá ṣe gbẹ̀yìn àdúrà yẹn mo fẹ́ tọ́ka yìí ẹ bá ń wí tí n bá ń wí Allahumma aslamtu wajhi ilayka. وفولت أمري إليك وألجأت ظهري إليك رغبة ورابة منك لا ملجأ ولا منجا منك إلا إليك اللهم آمنت بكتابك الذي أنزلت وبنبيك الذي أرسلت kò jù bẹ́ẹ̀ lọ kò jù bẹ́ẹ̀ lọ kí ni ìtumọ̀ rẹ̀ ìtumọ̀ ẹni pé Allahumma ìwọ ọlọ́run aslamtu wajhi ilayka gbogbo bí mo ti tó mọ wá bá ọ hmm? mo sọpasọsẹ lẹ fún ọ ọlọ́run gbogbo bí mo ti tó mọ farabalẹ̀ fún ọ wàfọ waditu amri ilayka gbogbo ọ̀rọ̀ mi pátá mo kò lé ọ lọ́wọ́ wà alijatu dhahri ilayka mo fẹ́ fẹ́yìn lélẹ̀ kí n so pẹ̀lú yọ̀ǹda rẹ níbi sùn ẹ̀yìn tí mo fẹ́ fi lélẹ̀ yìí ìwọ mo fẹ́ fi lélẹ̀ nítorí tiẹ̀ ni rọ́ọ̀kì bàtà ń wọ̀ra bàtà mi nǹkan sóòsì rí mo fọkàn sí pé ṣàánú mi ẹ̀rú sì ń bà mí kọ́ ọmọ hàn mí lè mà mo fọkàn sí pé lé sẹ́kínní ẹ̀rú wa ń bà mí toró olè hàn yẹn lé mọ̀ ẹ̀rú ń bà mí láàmàlìjà awàlà àmàlìjà mi nǹkan ilà ìka kò síbi èèyàn sálọ kò síbi èèyàn darí sí tọ́ba kò lọ́dọ̀ ọ̀dọ̀ náà ni ó padà sí kò síbi èèyàn sá lọ kò síbi èèyàn sá sí tọ́ba kọ́ni ọlọ́run ọ̀dọ̀ ọ̀bùn ní ọ̀padà sí Allahumma amantu bi kitabika alladhi arsalta ọlọ́run tíra rẹ tó fi ránṣẹ́ mo gbàgbọ́ wa bi nabiyyika alladhi arsalta bi kitabika alladhi anzalta wa bi nabiyyika alladhi arsalta tíra tó sọ kalẹ̀ mo gbàgbọ́ anabi tó wá ara wa mo gbàgbọ́ kò jù bẹ́ẹ̀ lọ ẹ dákun kéèyàn sọ báyìí fọlọ́run kó tó sùn sótìyànjú ọ̀rọ̀ kí mo láwọn àdúrà wọn sí Odi di mélòó tá a kọ́ báyìí nísìnyí ẹlẹ́kẹta ìyàwó Aisha radiyallahu ta'ala anha òun ló wá sọ yìí fún wa ó là nàbí wa Muhammad ìdá awa ilà fìràṣì kulla laylatin gbogbo òru pátápátá tá nàbí bá ṣetán tó fẹ́ lọ lè dùbúlẹ̀ jama akafẹ́yìí yóò wá fọwọ́ méjèèjì kóra wọn báyìí yóò sẹ́kìnnì ọwọ́ méjì yóò fi kọ́ra wọn báyìí thumma nafatha fihima yóò wá sí báyìí yóò tutọ́ sọ́wọ́ yẹ yóò sì bẹ́ẹ̀ faqara fihima yóò wá ka qul huwallahu ahad délẹ̀ wa qul a'udhu bi rabbil falaq wa qul a'udhu bi rabbin nas ó tẹ́wọ́ báyìí ó wá sí báyìí qul huwallahu ahad allahu samad tabakata qul a'udhu bi rabbil falaq yóò kà délẹ̀ kul a'udhu bi rabbin nas yọ kadilẹ tọwọ kadilẹ tọwọ kabẹ yẹtọ tán ìyàwó aisha wa ni thumma yamsahu bihima mastatọ a min jasadihi sẹẹri ntọkasọwọ tó tó ṣe báyìí o yóò wá fiẹra gbogbo ntipa rẹ̀ bá kálára rẹ̀ yẹbuda bihima min ra'sihi wa wajihi àmọ́ bí tí ó ti bẹ̀rẹ̀ èrí ni ó ti bẹ̀rẹ̀ tó bá fiẹra rí tán báyìí yóò wá fiẹra jù ibo ni ó ti gbé tọ́ba fira orí tán bo ni ó wà fira ó wà fira ojú wàmà àkàbàlà min jasadi àti gbogbo bíi tipa rẹ̀ bá ká nínú ìtumọ̀ ẹni pé yóò fira ọrùn yóò àwọn fira yóò máa fira yóò máa fira la yẹfu aludalika thalatha marrat ẹ̀mẹ́ ta ni yóò wá sí ẹ̀mẹ́ ló wọ́n ni yóò sí ìtumọ̀ ẹni pé yóò sí báyìí yóò sàlákọ̀ọ́kọ́ yóò fira la yóò ṣe báyìí lẹ́ẹ̀kejì yóò parí tala ọkọ yóò tún wá sẹ́lẹ̀ ké lo yóò tún wá sẹ́lẹ̀ ké lo mo fẹ́ bi ọ́ léèrè nígbà tá anabi palẹ̀ mọ́ fọ́ọ̀rùn tó báyìí tá ni wọ́ anabi táwọn jìbìrì lò wá ń bá ń jojúmọ́ anabi jìbìrì lò tún wá sálámà sí pé dákun àwọn ìyàwó rẹ̀ ń kọ́ o yàbírù dákun à ìyàwó rẹ̀ o òun ló jìbìrì lò wá lánàá ó ní kí o tá anabi bá ń sọ̀rọ̀ sálẹ̀ nǹkan sánmà lókè ọlọ́run wa ń bá sọ̀rọ̀ látòkè òun náà ń gbọ́ níbo òun là ń pè ní alẹ́ àdìyíṣú alukudusi abẹ́ ẹ̀kọ́ ni wọ́n wá ń sàlù kúránì kalẹ̀ fún anabi yìí wá lọ ìsirawo tún lọ mìíràjú ó tún darí ó tún dé digi sídíràtù alimuta ó tún darí ọlọ́run tún ní fàká fàká nàkọ́ bàkà òsèyìnì awádìí náà ọwọ́ afẹ́sùn ìwà ń palẹ̀ mọ́ báyìí ta ni wọ́ òrùn awájáwádà anabi òní mọ̀ sùn gbọ́ bá wù tó bá fẹ́ sùn yọ palẹ̀mọ́ kí mo ní yóò ṣe àwọn tá à ń kọ́ yìí ìpalẹ̀mọ́ oorun kí ni mo pè jẹ́mọ́ toro oorun yìí sáwádà o anabi náà fẹ́ kọ́rọ̀ wọn já síbi tó ń lérò ní fi ń ìwọ wa ń sùn ò ń sùn ò ń sùn ò ń sùn hmm? ọkàn sùn yakata ọkàn jí yakata ọlọ́run gbogbo nǹkan rẹ̀ dàrú kò sí ní dàrú nǹkan anabi tó nígbà tó ní palẹ̀mọ́ fún gbogbo ohun tí ń ṣe kí ni àwọn àpalẹ̀mọ́ retí ọ̀tako kìtàbù tí wọn náà ní palẹ̀mọ́ àdúrà di mélòó ta kọ́ aláwọ̀kọ́ lè ti mọ kọ́ka ẹlẹ́ẹ̀kejì ìbomọ́lá kàún mo ní gbẹ̀yìn pátá láàtó ká àdúrà di mélòó báyìí nísìnyí ó di mẹ́ta àdúrà ẹlẹ́ẹ̀kẹrin ìyá afa wa anasi ọmọ amaliki tó gbọ́dọ̀ anabi wa muhammad òun ló gba àdìsí yìí wá àdìsí yìí wá ń bẹ́nu sọ̀híhù muslim àdìsí yìí ń bẹ́ bẹ́ẹ̀ ọ̀là nẹ́bì ìdàkánì àwa ìlà fìràṣì tọ́ba iná tó fẹ́ lọ́ọ́ dùbẹ̀lẹ̀ lórí bẹ́ẹ̀dì kọ́ọ̀l anabi máa sọ pé ó yẹ bá ń wí alhamdulillah alladhi at'amana wasaqana wakafana wa'awana fakam mimman la kafiya wala muwiya ó pé o àdúrà di mélòó báwọn ó di mélòó báwọn kí ni túmọ̀ eléyìí anasi ọmọ maliki ó ní tànàbí wa muhammad bá ṣe tán tọ́fẹ́ lọ lẹ́dùbúlẹ̀ ó ní wàá pé alhamdulilah ọpẹ́ fọlọ́n o alẹ́dí àti amana ọba tí ń fún mi tí ń fún wa lóúnjẹ wasakọ́ọ̀nà tí ń fún wa mu wakafaana ọba tí ń tó wa wàhálà ọba tí ń kó wa mára fakam mélòó mélòó mélòó mélòó mímọ̀nlá káfíà láwù tí ò lẹ́ni tí ń tó wàlà múwìyà kọ́ lẹ́ni tí ń kó mọ́ra anabi wa sadu àwọn yóò wá segin ni àdúrà di mélòó jama ni mo fi ní àdúrà pọ̀ tá a segin ni tá a se bọ́fẹ́ kẹ́ ẹ bá lísì ẹ̀ kẹ́ bá ń kọ́ ẹ̀yin àfa ẹ̀kọ́ ẹ̀kọ́ ní èdè Lárúbáwá ẹ̀kọ́ ní tó ṣe ká ẹ̀ wá bá ń gbèsè ní Facebook tó dùgbò àwọn tí ó ní kí wọ́n yé tọ́jú bọ́lé ẹ bá fẹ́ sùn ẹ palẹ̀ mọ́ kẹ́ ẹ lè sunrun re kẹ́ ẹ lálàáre kẹ́ ẹ jíjíjí re ẹ má jẹ́ wọn gbà yín mọ́ àdìsí eléyìí tí mo fẹ́ mú wáyé ń bẹ́ẹ̀ nù sọ́yẹ́ Bukhari àfa òun ló gbà wá ó ní kánà Rasulullahi sallallahu alayhi wa sallama ìdá akadà madijahu ó ní bá nàbì bá fẹ́ sùn mí nà lẹ́yìn lóru wádàá yadahu tata khaddihi yóò wá fọwọ́lé parí kẹ́ ìtumọ̀ ẹni pé yóò fọ̀tún lélẹ̀ yóò wá gbọ́wọ́lé bí parí kẹ́ rẹ̀ thumma yakulu yóò máa sọ pé ẹ bá ń wí jama allahumma bismika amutu wa ahaya ìtumọ̀ ẹni pé tó bá fẹ̀ kẹ́ lẹ̀ báyìí yóò sọ pé bismika amutu yóò wá gbọ́wọ́ sí parí kẹ́ rẹ̀ ara tẹ́ ma sínú àdúrà di mélòó àdúrà ẹlẹ́kẹfà ẹlẹ́kẹfà ẹ lára ti ẹ̀yà àdìsí òsèfà ń ọ̀sọ̀ tí ń wí náà tọ́ba jì àmọ́ ńgbà tá a bá fẹ́ sùn là ń kọ́ ẹ̀kọ́ lọ́wọ́ àmọ́ tọ́ba jì tí ó wí ni alihamudulilayi ilẹ̀bi àyànà bàdàmà àmàtànà wọ́n ilé ìnusù Bukhari lọ́gbà wa bẹ́ẹ̀ bá wà á dénú sọ ilé Bukhari bá kan náà wọ́n sọ pé tani ibà fẹ́ lọ sùn nínú àdúrà tani bí ma ṣe faliyakara ayatal kursi wọ́n ní ká ka Allahu la ilaha illa huwa alhayyul qa àdúrà di mélòó jama ó di mélòó jama nínú àdúrà tó wà lágbára jù tani bí lẹ́yìn ò ní ṣe kan ó kan ti lè ma anabi ladua kan wa èyàn ò ní ṣe fi lè ṣe kó tó sùn aburú kan ti lè ṣe ni ti lè ó ma tọ́ba wa ṣe tilẹ̀ bá ma aburú òní kan tilé ṣe kíni tilé zu. anabi ni al-aya taani aya méjì kan bẹ min akhiri surati al òun lọ́gbẹ̀yìn suratu al-baqara man karaha huma ẹni bá ka aya méjèèjì káfa fi laylatin lóru tó fẹ́ sùn káfa ti tó kọ́ ma mi ma kí ló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 fansorna alalikawo meleka ohun kan papọ̀ ni o n kò tó wà lórí wọn si asikaru jama yin tẹni kò tó wà ní a ah, sheikh imran ti bẹ̀rẹ̀ asikaru jama yin o. anabilẹ̀ ntọ́ba káyà méjì tá a kà yìí lóru kó tó sùn káfàtà o méjèèjì ti tó fún gbogbo aburú tí o ṣẹlẹ̀ àdúrà di mélòó tá a kà báwọn ó di mélòó tá a o ó di méje. àdúrà ẹlẹ́kẹjọ àdúrà eh, ẹlẹ́kẹjọ gbogbo yín lè mọ̀ ṣé n tún sọ àbí má sọ bẹ́ẹ̀ bá fẹ́ sùn lálẹ́ tí yẹn bá fẹ́ sùn lálẹ́ subhanallah subhanallah subhanallah thirty three alhamdulillah alhamdulillah alhamdulillah thirty allahu akbar. Allahu akbar Allahu akbar thirty four o di mélòó báwọn gbogbo ẹ̀ di mélòó hundred nínú asikaru tí yẹn máa ṣe kó tó ṣe kí ni kó tó sùn ni kó tó sùn ni kó tó sùn ni sẹ́yìn àdúrà yìí èyí tí mo sọ fún yìí níjọ́ tí wàhálà pọ̀ láàrin Fatima ọmọ anabi àti imaamu Ali radiyallahu ta'ala anhu

níta nẹ́bí kọ́mọ rẹ̀ àti ọkọ ọ̀rọ̀ wa ń bẹ àbí òsì ń bẹ tọ́ akọ̀wọ̀ náà akọ̀wọ̀ náà tọ́ lẹ́yìn náà àdúrà di mélòó ta kà àdúrà ẹlẹ́kẹsán anabi wa muhammad gẹ́gẹ́ fúnra ẹ̀ nínú àdúrà tí máa ń ṣe tóun náà bá fẹ́ sùn tó bá fẹ́ sùn ìmọ̀ pé bisimilah jama alladhi láàyè dúró màásìmìhì ṣéyún fìlárdi wàlà fìsàmà wà wà sẹmí wàlà àlìm kí ni tuma dùn àyè bisimilah pẹ̀lú orúkọ ọlọ́run alẹ́bi ó kọ́ tó ṣe pé ní láàyè dúró màásìmìhì ọba tó ṣe pé ní láàyè dúró màásìmìhì bá a bá dákọ̀ rẹ̀ aburú kò lè ṣẹlẹ̀ fìlárdi lẹ́rìí wọláfi sama aburú ó sì lè ti sama wàtá bá ti dákọ rẹ̀ èyàn ní dákọ lọ́n kaburú ó ti lè jáde èyàn ní dákọ èyàn ní dákọ lọ́n kaburú ó ti sama segin wọ́n wọ sẹ́mi ọba àwọn lọ́gbọ́tọ̀ mọ́tàwọn yìí bá nabi bá fẹ́ sùn lálẹ́ àdúrà tá nabi máa ṣe nu ẹ dákun sẹ́yìn ọ́ sàdúrà òun kálí jẹ̀nu kàwá kà má bí wọn bá sàṣì ọ lójú oorun sólè wọlé torí jẹ́ nsọ kẹ́ni kan fún ọ níta lómi fi ń ṣe tí nǹkan fi lójú oorun àsìkò tó wọn hàn làwọn kan kó kọ rẹ̀ nídìí kan àsìkò tí wọ́n la làwọn kan lu sẹ́rẹ́ tí wọ́n ń dákọ̀ rẹ ó pé kíní kan ọmọ kíní kan ìwọ là ń pè báyìí bọ́ọ̀ bá sún ma gbọ́ mi akalẹ̀kùn kókókó ndé ndé. ọkàn jí wiri wiri wiri kíní kan rọ̀ lù ni àmọ́ tó bá ti ṣe bisimilayi lẹ́dí láàyè dúró màá sinmi ìṣe òǹfìlà ardi wahuwa ọba ti ṣe o ti palẹ̀ tiẹ̀ náà má papọ̀ sẹ́yìn ọmọ kí gbogbo àwọn tí ń saburú kọ́nà àwọn spiritual aburú òru wọn ṣiṣẹ́ ni sẹ́yìn ọmọ kó òru wọn ṣiṣẹ́ ni gbogbo àwọn tí wọn mú kọ́ni lọ́bi kankan ẹ bá pè é bá pẹ́ lẹ́dàá rẹ̀ òru ni wọ́n pè é bí wọ́n ti wá ń sùn yẹn ní ìsìtọ́ ọba palẹ̀ mọ́ fóònù bí wọ́n bá ti pè ọ́ lẹ́ẹ̀kan náà lọ dáhùn ntí wọ́n bá ọwọ́ àṣìọ́ yóò wọlé sí ọlá náà ni ẹlòmíín sùn làdìjẹ̀nu wọlé sí la ẹlòmíín sùn làdìjẹ̀ làṣàṣì wọlé sí la ẹlòmíín sùn ni ńgbà tó sàdúà ó gbọ́dọ̀ máa ṣe bísímìlá ìlẹ́dí ẹ bá ń wí jama la yadurru ma asmihi. anabi wa muhammad ó ní nínú muslim ahmad abu hanbali ó ní man qala ẹni bá sọ pé bísímìlá ìlẹ́dí la yadurru ma asmihi shay'un fìlẹ́dí wala fi sàmá wà wà sẹ̀mí wala ẹni bá wí lábúyẹ̀ dúró ra ó ṣe nǹkan kan ò ní kọlu láburú anabi gan ma wí kó tó ṣe kíni ńgbà tá anabi palẹ̀ mọ́ tí wọ́n ń sùn tó palẹ̀ mọ́ nǹkan sì ọ́ alùsùn náà kì í tán yàn ẹni bá ní sùn kò ní sí ọ́ ń tàn ni o súnà wa yìí ò ní àgọ́ o ẹ̀kọ́ tí ọba tó ní nǹkan ó fi sí ọ́ nù súnà o torí wọn máa sọ fún ọ àwọn tí nǹkan yóò tún máa sọ fún ọ pé súnà tẹ lọ gbà yìí tó ẹ má lò súnra mọ́ tó ní ẹ má palẹ̀ wọn fẹ́ bà rẹ jẹ́ ni tọ́ ọ tí mo wí ayé rẹ ọba o kò sọ̀rọ̀ nbí tiwọn o àwa tá n pè ọ bí súnà a sì ń júwe tó ṣe tipa òfin ní gba ọ̀rọ̀ ṣòkòtò nìkan kó o sọ léyìí o má gba ọ̀rọ̀ ọrùngbẹ nìkan kó o gba ọ̀rọ̀ kìámù nìkan kó o gba ọ̀rọ̀ aramisi gba mọ́ndé gba gbogbo ntí súnà bá wí kọ́ máa ń ṣe kọ́ wá sọ yìí o. torí baba ọ̀gá wa àgbàdì súnà ń ṣe ọ̀gá wa àgbàdì súnà yín ṣe kíni gbogbo súnà tó fẹ́ ṣe yí pátá ànábì ṣe tó tó ṣe yí kún ni òun ni nǹkan òfin ṣe kíni bọ́ọ̀ bá ṣe léyìí nǹkan ọkọ̀ lù ọ́ o má pè wí fún ọ èmi sáfà súnà ti ń tàn yàn ìyìn sì fẹ́ kọ́ wọ̀ gbé ìyìn fẹ́ kọ́ gba súnà káyé rè ó ṣe kíni kọ́ bàjẹ́ àlìkí àmọ̀ rẹ̀ dá súnà wa táyé wa ṣe ni súnà wa tọ̀nù wa sẹ́ni wa tún sáré sẹ́ni bó lè yẹn ó ṣe ajá lu súnà táyé rẹ̀ ó wà bàjẹ́ ayé rẹ̀ ó ṣe wà bàjẹ́ ah, ayé rẹ̀ gbọ́dọ̀ dání wọ́n ra nẹ́bí wa rahmatan bá nẹ́bí bá fẹ́ sùn yóò ní bisimilahi lẹ́bi láàyè dúró ma asimihi fil ardi wàlà fi sàmà wà húwa anabi wa ń ní bá sọ nǹkan ò ní sí kíni tó ṣe ọwọ́ àrí nasan nasan láàrin ẹbí làwọn wa ń bọ̀ gbé súnà tó lọ́gbà yóò fura síra rẹ̀ òjá mọ́ jáde àwọn sọ bẹ́ẹ̀ fún ọ ìyá rẹ ó tiẹ̀ mọ́ ẹ̀sùn fún pétọ́ àmọ́ àwọn àwọn bìtín sínú ní tẹ̀lé nísìnyí àwọn ni wọ́n bá yé àwọn kan yìí làwọn sì fi tọ́ o kóhun tó lóyún rẹ̀ ọlọ́run lọ́mọ ibi tóhun dé wọ́n ti kìlọ̀ fún un pé yóò ní sọ̀rọ̀ láyé wọ́n ti ní káwọn jáde sọ̀rọ̀ rẹ̀ àwọn àfa kan ti gbà lọ́wọ́ náà sọ ọmọ dìdàkudà mọ́ ń lọ́wọ́ à sọ ọ́ dìdàkudà o à báyé ẹnìkan jẹ́ pẹ̀lú súnà o gbogbo ohun tí ò ní jẹ́ kípa eh, àwọn ọ̀tá ọ̀ka ọ lójú oorun lójú ayé là ń kọ yìí kì í wá ṣe pọ́ wà á kọ ò ní lò ó bọ́ ọ bá lo bí nǹkan bá rọ́ lù ọ ìwọ lò ó sí tó yẹ ó ṣe o anabi tó yẹ kó òun ló mú súnà gẹ́gẹ́ wá tá ń tẹ̀lé òun náà ń ṣe kínní wọ́n ní kò ní fẹ́ sùn kọ́ máa sọ pé bisimilayi lẹ́bi láàyè dúró ṣé ó ń fi làárìdì wà ó tún wá ń sọ pé ẹni tó bá ṣe nǹkan ò ní ṣe kínní wọ́n àwọn oyè dúró tá a ti ń kàbọ̀ látẹ̀kan èwo ń tèmi tí mo kọ́ ń bẹ̀ tá ní gbogbo ẹ̀ tá ní gbogbo ẹ̀ anabi palẹ̀ mọ́ àbí ọ̀palẹ̀ mọ́ ọwọ́ alọ́lá sì yọrí ṣé wọ́n palẹ̀ mọ́ n bá ní ọ̀palẹ̀ mọ́ ìpalẹ̀ mọ́ mọ́ tójú bọ́ lẹ́kọ̀ọ́ àwọn àpalẹ̀ mọ́ tẹ̀mí ń wíre o wàláhi sùnmọ́bìlá ìlẹ̀dí ilá ilaha illa huwa èyàn ò gbọdọ̀ sí àwọn kìíní ìkípa alásàsí kankan ká tó fi bọ́lọ̀ wàláhi ìpa ò ní ka ni wọ́n fi máa sọ pé àwọn kìnìún náà àwọn náà níbi wọ́n gọ sí ibi agọ sí rè bẹ́ẹ̀ bá la gọ ibi asekínì àwọn náà ní tí wọ́n ń lò bẹ́ẹ̀ ni ìta ń sekínì ìta ń lórí ìwọ náà máa sekínì mo sì fún ọ lọ́fẹ̀ẹ́ ń wò gbowó àwọn èèyàn fún yàn náà kàlí lọ́fẹ̀ẹ́ àmọ́ ànábì sọ́ọ́lẹ̀ èmi náà sekínì wọ́n sọ́ọ́lẹ̀ ọ̀tá àbí ọ̀tán ọlọ́run ní bá yẹ ẹnì kọ̀ọ̀kan jẹ́ ayé wọ́n máa dá ni nínú àdúrà tá nàbí máa ṣe ẹ ẹ tó kọ àdúrà di mélòó tá a kọ nísìnyí ó di mélòó ẹ jẹ́ ìfikà kúkú di mẹ́wàá anabi lóni mẹ́wàá o kò sáwàdà ń bẹ o àwọn àpalẹ̀ mọ́tò òun ṣe kó tó ṣe kí ni wọ́n ń sùn wọ́n lọ́wọ́ tẹ̀ ọ́ ẹ pé Allahumma khalaqta nafsi wa anta tawaffaha laka mamatuha wa mahayaha in ahayaitaha fahfadha wa in amattaha faghfir laha allahumma inni as'aluka al-afiya kí ni túmọ̀ rẹ̀ adúlẹ̀ ẹlẹ́gẹ̀ẹ́ ló lákàyè ẹlẹ́gẹ̀ẹ́ wá ẹ lọ́ọ́ hámẹ́wẹ̀ wá o. àwọn kọ̀ọ̀kan náà ti akọ̀kan bẹ́ẹ̀ yìí tẹ̀ bá tiẹ̀ lọ sí kínní ẹ kó papọ̀ ẹ kó papọ̀ ẹ má jẹ́ nìkan sọ pé ṣe súná yẹn wá bàjẹ́ àbọ̀wọ́ wá tẹ̀yìn látọjú oorun ọlọ́run níjọ́rọ̀ ọwọ́ já síbẹ̀ ọlọ́run níjọ́rọ̀ ọwọ́ já síbẹ̀ ọlọ́run níjọ́rọ̀ ọwọ́ já á ń wà fà á níjọ́ bá gba ìwọ màmá bẹ́ẹ̀ mi yìí bá kú ìwọ wà ha bẹ́ẹ̀ mi yìí bá ìwọ ló ní in àyà ìta ha tọba ní kẹmí mi ó yé fa àfàdé ha máa wá sọ o tọba sí ẹmí mi kù ọmọ segini ọmọ sọ ìyẹn sọ fọlọ ní pé tí ìbá máa sẹmí sá máa segini ọmọ sọ mi ọwọ́ ọdọta lè yẹn fọlọ sí wọn sọlọ wọn wá sọ ọ ti ìyára dáadáa kan wà gọ síbi kan ọlọ́wọ́n wà ní sọ ọ lábẹ́rẹ́ bàbá dáadáa kan ló wọn àfa àti ọmọ sanákàlí ọlọ́wọ́n wà ní sọ ọ lábẹ́rẹ́ èyí kan ganagana tó gọ sínú gbó tí ń fi nǹkan banu sàǹpá àwọn tó máa ní àwọn ológun inú gbó ni ẹ máa gbé ẹ wo ẹ má jẹ tàn yín ogun ẹni tó bá lóun sóògùn tí máa ń gbé gbòòrò fọ wọn náà yìí ní wọn ń gbélé fúláàtì tí ń gbá èsì sára tí wọn wo mọ́tò mọdẹ tó fẹ́ àwọn ológun kélé yìí fọ wọn náà. àwọn tí ó lè wá jẹ́ contractor tí ń lọ gbàṣẹ́ nu gbó tí mo wá sí àwọn contractor nù in contract ogun amọ́lọ́gùn gidi ẹ̀ ní rí gbòòrò inú gbó torí wọn ọ̀rá bí ti ń jáwé ní ọmọ jégbò bí ti ń jó kan ní ọmọ lọ́kan òun àtàwọn ọmọ papọ̀ wọn èèyàn anabi wa ni ká ṣàdúà anabi ni tó bá wá yí mi fa àfàdé ha máa ṣe kíni máa sọ fàyín ni àmọ́ ta ha tó bá wá pa náà fàkìfìrì là ha sàfìrì ti fún ẹ dákun bẹ́ẹ̀ mi ọba fi bọ́ta ni ọ gbàngbàn tó bá tún gbà tán kí ni ó tún ṣe bí wa bọ́ta ni ọ máa sọ ẹ wá ṣàdúà kí ẹ máa ṣàdúà yìí kó tó máa wá nǹkan mi káàkiri ẹ bá sọ dẹ tí ò ní máa ní. Allahumma inni asaluka alaafiya mo wá bẹ̀ wọlọ jẹ́ sẹmi àlàáfíà àdúrà di mélòó ó di mélòó àdúrà mẹ́wàá yìí bẹ́ẹ̀ la dúró sí àdúrà ẹlẹ́ẹ̀kẹ́ ló mo ní yóò fi gbẹ̀yìn ọba ti parí àdúrà ńkọ́ lọ́sùn lóko lọ́sùn lóko kí mo ní kọ́ lọ́sí àdúrà tí mo lẹ́sìn gbẹ̀yìn bọ́ bá ṣetán ọ̀ ní báyẹn sọ̀rọ̀ mọ́ ọlọ́sùn ni ọlọ́sùn ni ọlọ́sùn ni ẹ dákun yẹn àfa ẹ bá ń kọ àdúrà mẹ́wẹ̀ wá wọn ẹ sì bá ń tó bí mo ti tó wọn ẹ bá ń ha fún gbogbo jama gbogbo ẹni tí ń wá sí tẹ̀síìrì ha fún wọn báyìí bá gbà yín ẹ tún gbèsè di fesibúùkù gbogbo àwọn tí wọn bá sànfàní kí wọn ṣe kí ni bẹ mo dá yín du o mo wá bẹ pọ́sí tọ́pìkì mi tọ́pìkì omi tọ́pìkì omi bọ́ sínsìn àwọn tí bóyá wo má jẹ́ wọn tán o èmi yẹn tán yàn ẹni bá ní kò sóògùn irọ́ nípa ògùn bẹ má ṣe ni ṣíṣe rẹ̀ lè wọ̀ fún ọ àmọ́ ògùn ṣe kínni bọ́lọ̀ ń bá fàṣẹ sí yóò tún jẹ́ bọ́lọ̀ ń bá fàṣẹ sí yóò ṣe kínni àfa báńkà wọ̀ tábàáwò máa tẹ̀tẹ̀lú ṣàyà tìǹù alámúlìkì Suleiman àfa kàá. kafaru yu'allimuna an kafara as-sihr. ọlọ́run ní wà má kàfàrà Sulaiman anabi Sulaiman ṣe kèfèrí o walakinna shayatina àwọn èṣù ni àwọn sayati nù ní kèfèrí. yu'allimuna an fi di kèfèrí ni pé wọ́n ń kọ́ àwọn èèyàn lógun ẹ dákun kí wọ́n fi di kèfèrí àwọn ológun kí làwọn náà wọ́n sì á pé wọn kèfèrí ọwọ́ ń bínú ìmáàmù ti ń sóògùn kèfèrí ni làdáni ti ń sóògùn kí lòun náà àfa tẹ̀fisìrì ti ń sóògùn kilo lòun náà ṣe bá yàrá ọmọjọ wọn ti kọ́ sọ̀rọ̀ káwọn tó kọ́ nìkan lọ́kọ́ ni sánmà wọn ti sọ wọn ò sọ ń sánmà nìkan ẹni ó tún lóore jùlọ ilẹ̀ wọn ṣe kíni wọn sọ kalẹ̀ fún àwàdà ló pé táwọn yìí ni ọwọ́ ń sóògùn ọlọ́pàá ń kébèrè kíá ni ọ́ ebèrè náà ni ọ́ ọ̀rọ̀ tẹ̀sùbà rẹ láwàní rẹ nǹkan kan tó wé tẹ̀sùbà tó mú lọ kó túmọ̀ pọ̀ jẹ́ kèfèrí torí ṣe kèfèrí ló ń ṣe kí ni ló ń ṣe gbogbo àfa ẹgbọ́ mi tí n bá ń sóògùn iṣẹ́ kèfèrí ní ṣe kí ni yóò alẹ́ mú nà nasa sehera àǹsọ́ àbá. yóò alẹ́ mú nà nasa sehera wàmà unzila ala al-malakayni. ẹ wo ìtọ́ sọnù fáwọn àfa mi ìdíyàn fi ń sóògùn àfa àti sùúrù àyàbá ni ntọ́sọnù fáwọn afáàmì dàbí nsógun gbogbo ntà nkọ yìí ni wọ́n mọ̀ wàhálà wa dé wọn mọbi tí wọn ó gbègbà nù súnà wọn bá yà sí di babaláwo àwọn ntà nkọ yìí yẹ sáwàdà o ẹ lọ kọ́ kó yẹ yín kẹ́ mọ́ ní oníjẹ dídakúdà ẹni bá ní òsì sọ̀rọ̀ láyé irọ́ ní pa ẹni bá ní òsì sọ̀rọ̀ kí mo ní ṣe ẹni bá ní òsóògùn gbóògùn ẹjẹ irọ́ ní pa àmọ́ mọ̀ ṣe ṣíṣe rẹ̀ lè wọ fún ọ tọ́lá bá sóògùn kí ló kọ́ rẹ̀ kèfèrí ni sọ́fà wà má wà má ń zira alálẹ́ mọ́lá kéènì. àwọn màláíkà ti ń kọ́ yẹn lógun kí ló kọ́ wọn maruta àti haruta àti wọ́n wàá sọ fún ọ pé tọ̀ oògùn làwọn fẹ́ kọ́ ọ yìí o àwọn ti dìdàkudà bí wọn náà bá kọ́ oògùn ó di kèfèrí o wọ́n tún sọ bẹ́ẹ̀. iná máa ń nánú sọ̀rọ̀ àwà yìí àdánwò ni wá falatẹ́kì fúrí ìwọ tó ní akọ ológun mọ́ di kèfèrí tọ́ bá fi kọ́ ó di kèfèrí o tọ́lọ́ àti mọ̀pá gbà kó là wa ayé tiwa ti ayé tàwọn ti bàjẹ́ ẹni àwọn bá tún akọ ológun náà ó di kíní káfa máa níná kàlí oògùn kọ́mọ kó ń kó oògùn káàkiri ọmọ pé sẹ́kẹ̀bẹ̀rí ló ń kógi sẹ́kẹ̀bẹ̀rí ni alukuratul bakara ní kàfọ́ yìí alukurani ni wọ́n ti sọ ọgọ́rùn ọdún bẹ́ẹ̀ láti kọjá tí gbogbo ayé ti mọ̀ pé bó ti dínú tí wọ́n á ẹsẹ̀ jí wò yìí tó àwọn bí kàtàkàtà ọ̀rọ̀ tó ti kílẹ̀ sí gbogbo ayé gbogbo ayé èmi ò rí bí wọ́n ti ń jà sóògùn nínú ẹ̀sìn àfọ̀dọ́wà yìí ọ̀rọ̀ sẹ́yìn ọ̀rọ̀ mọ́sí àbí mọ́lìkì ni ẹ̀ ń bọ́ pa wọ́n wá abimẹ́lì kí wíyà bóyá ó lè túbá ó ní kí wọ́n níwèé túbá bọ̀rọ̀ ẹ tètè pa ẹ sì ní mẹ́sì abimẹ́lì kí lẹ̀ ń lo ẹ sì ń sóògùn fatiwa mẹ́lì kí ló sì le jù nínú ẹni tí máa ń ṣe oògùn ó ní àmọ́ arúta àti márúta ni wọ́n sọ̀rọ̀ yìí wọ́n ní nánú àdánwò làwọn àgbákò ni àwọn. ìwọ tó fẹ́ lọ́kọ́ oògùn yìí nìsí mọ́tì kèfèrí ìtumọ̀ ẹni pé ní tó bá kọ́ sí oògùn kí ló kọ́ rẹ̀ èyí sóògùn jẹ̀díjẹ̀dí o ọ̀dọ̀ àwọn mọ̀lá àwọn arúta àti mọ́rúta yìí ni wọ́n ti ń kọ́sẹ̀ ma yufarriquna bihi bayna al-mar'i wa zawjihi tí wọ́n fi ń tú ọkọ àtìyàwó ká òun kì í ń pè láyọ̀gọ̀ ńlẹ̀ Yorùbá ayọ̀gọ̀ kí ni mo pè é yàrá ni wọ́n sa ayọ̀gọ̀ sí wọ́n fẹ́ tú yàn kánú fìràkù lárúbáwá ń pè wọ́n lè sa fìràkù sí gbogbo àwọn abájá sa fìràkù náà ọ̀dọ̀ arúta àti mọ́rúta wọ́n ti kèfèrí làwọn náà kèfèrí ni wọ́n. tọ́ ètò ìmọ̀fẹ́ kó yé yín ni ọlọ́ọ̀ni wà máa hún bidọ́ọ̀rí nàbìhí min ahadin oògùn tí wọ́n ń sàwọn wọ́n lè fi ní ẹnì kankan la àfi kọ́lọ́n fi yọ̀ǹda sí àfi kọ́lọ́n fi yọ̀ǹda sí ìtumọ̀ ẹni kó oògùn ń ṣe kínní ń jẹ́ bọ́lọ̀ ń bá ṣe kínní kò sí oògùn kọ́ oògùn wa oògùn sì ń ṣe kínní bọ́lọ̀ máa ṣe kínní ọlọ́run tí ó fi yọ̀ǹda sí òun la wá ní kí wọ́n bẹ̀ bẹ́ẹ̀ yẹn bá ti wá bẹ lọ́hùn bẹ́ẹ̀ nìkan bá san kankan ṣé yóò fi yọ̀ǹda sí aláfi ní odúró tọ́ lọ́hùn ẹni odúró tọ́ lọ́hùn èsè gbé ológun ọlọ́run tí ó fàṣẹ sógun rẹ̀ tí ó fi jẹ́ ìwọ ti gbá òpó rẹ̀ kọ̀lọ́nà lọ́mọ́ wọn ní àwọn náà sàṣà wọn lè sàṣì wọn sàṣì wọn níbo àṣàṣì rè ó lè jẹ́ kọ́sẹ́ni táwọn ará ilẹ̀ Yorùbá tẹ̀sí nǹkan lára ẹ̀ fa àwọn kan bẹ eléri ibu ni wọn wọn ti láwọn ògùn lẹ tí wọn wá rẹ ni wọn ti segin ni amára tí akíó ti jẹ mm-hmm. tọrọ ọlọ́run ò ní fi yọ̀ǹda sí kọjá lára wa. ọlọ́run ní nàmásùn tọ́ọ̀nù hù ẹ̀ rágbára ògùn yóò máa jẹ́ agbára èṣù yóò máa jẹ́ fáwọn tó bá pààlà pẹ̀lú wọn àwọn tó bá segin ni tó bá wọn ṣe àwọn tó segin ni tó pààlà pẹ̀lú wọn wọ́n bó bá ti dálù sínú ọmọ dédé ogun mọ́ o bó bá ti pààlà pẹ̀lú wọn yóò ná ọ o mo ti sọ tipẹ́tipẹ́ ọlọ́run jẹ́ lálùbáríkà káàbà. إنما سلطانه على الذين àtàwọn ẹlẹ́bọ ibi tí wàá lọ́nu sọ wá rí ọlọ́run máa dányàn wò oògùn ń ṣiṣẹ́ ń jẹ àmọ́ bọ́lọ́run ọba fi yọ̀ǹda sí kò lè ṣe kí ni ìgbà míì ọlọ́run fúnra ẹ̀ dányàn wò ọlọ́run fúnra ẹ̀ ṣe kí ni ọlọ́run lè máa dún ọwọ́ tí èso ogun o wala nabulu wannakum bi shay'in minal khawfi wal ju'i wa naqsin minal amwali wal anfusi wa thamarati wa bashiri sabirin wa nabulukum bi sharri wal khairi fitnatan wa ilayna turja'un kọlọ́hún ọdún wa wàrí tóní ọlọ́mọdé yẹn wò ń gbà mí àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí nígbà mí ogun mú yàn ọlọ́mọdé òmu wa nígbà mí ọlọ́run fún rẹ̀ ṣe kínní idán yẹn wò tí ó wàá dàbí ẹni pápá ogun ló ṣe kínní ló ṣiṣẹ́ àdánwò nìyí ń lọ́tọ̀ ẹlòmíì wá ń sàfọ́fà ẹlòmíì ti kíni mẹ́ẹ̀ta tí mo fẹ́ sọ yìí ń bí kíní kan mẹ́ẹ̀ta tí mo sọ yìí àfọ́fà náà ń bẹ o ń bí kíní kan tí ń pè ní araku kí ni mo gbé jàmá kí la ń pè ní araku amza zayin kaf al-arak yìí tá à ń pè bẹ́ẹ̀ ni kásìkò orun ó tó kó orun má wà sẹ́ẹ̀rí tásìkò orun bá tó tó yẹ kó sùn tó rọ̀ bá wá ibi tí ó lìdì sí fún èsì dáadáa ẹni tí ó bá pilẹ̀ wèrè ibi títí ń pilẹ̀ nu yíya wèrè ibẹ̀ ní ti ń pilẹ̀ tó bá ti di pé ó sùn lónìí kò rọrùn sùn ó sùn lọ́ka lọ́rùn kò rọrùn sùn ẹ̀ tètè kì í mọ́lẹ̀ ọ̀rọ̀ ẹ ti kú òní bẹ́ẹ̀ mo sọ fún yín í lídì sí wèrè í wá lídì sáárẹ̀ tí ò ní láwòsàn tára bá bẹ̀rẹ̀ sí gbóná tí ń gbóná ntí ó yẹ bàjẹ́ lára ó segin ni yóò bàjẹ́ ó máa kò ní tán mọ́ àrùn yẹn ni wọ́n ń pè ní àràkù kí ni mo gbé jẹ mọ́ ẹ wo bí wọ́n ti fi ń sàṣìyàn bẹ́ẹ̀ lọ́ba mi fi ń dán èèyàn wò bẹ́ẹ̀ lọ́mọ èèyàn náà ń ṣàfọ́fà fún rẹ̀ bí àwọn tí wọ́n mọ̀ mọ́kú mọ́ gbà mí tọ́ba mọ́tò ojú rí ó ṣe kínní yọ̀ọ̀ràn ni kò ní ronú sọ̀mọ́ ẹlòmíì nǹkan lọ́jẹ tó yíwọ́. ẹlòmíì ntọ́lọ́wọ̀n ọ̀bẹ lọ́lọ́ tójú bọ̀ lọ́ba yíwọ́ bí àwọn tí a máa lọ fa nákàlí kí nákàlí tí ó lóun ṣe kí ni ṣe tí ó tilẹ̀kùn mọ́rí alo ẹsẹ̀hún ẹsẹ̀hún tí ó sínú ẹ̀sìn alo ó sínú ẹ̀sìn ó tilẹ̀kùn mọ́rí ọlọ́ hàn rẹ̀ lé manú lé àwọn ìjànà ọba kó onukó lójú rẹ̀ lójú ọba ràn wọ́n sẹ́rẹ̀ ntọ́lọ́wọ́n bá wa ṣàdánwò fún un abẹ́ni tí ọlọ́run ní káwọn kan sàsì tọ́lọ́run fàṣẹ sí tọ́wọ́ àdánwò ṣégin tọ́wọ́ ìrònú ṣégin ni ológun tọ́lá mi wò ńlá ni kọ́ ọmọ ìrònú sùn bá a ti ṣàdúrà lẹ́ẹ̀kan pé ká sùn ká sùn dáadáa àìrònú sùn náà kí lòun náà jẹ mọ́ àmì wò bílẹ̀ yìí ń bá wa kọlù ọ́ ìtì kọlù yẹn tipẹ́tipẹ́ nínú tó tó ń fa arákùn nígbà míì téèyàn fi ronú sùn gbà míì àmì wò yàtọ̀ sí bọ́lọ̀ ń dẹ́wò bẹ́ẹ̀ mi bá kún yóò sá máa ronú yóò máa ronú ìrònú oníjó ṣe kíni oníjó sùn ìbànújẹ́ ìjẹ́ yóò sùn tinubu bàjẹ́ yóò wọ ọrùn tí kò ní ṣe kíni kò ní rí nígbà mí ìdùnnú ẹ̀jẹ̀ yóò sùn àbí ẹ̀kọ́ ni tipatipa kọ̀la ló ti ma ṣe yànsà yànsà yànsà yóò máa lọ yóò máa bọ̀ látàlẹ́ ẹjọ́ pàtí mọ́júmọ́ kò ní ṣe kíni tọ́wọ́ tó lọ́wọ́ lọ́kẹ́ jí yóò tó ara tó dágágá ni inú ẹ ṣe ni oorun ṣe kí ni ara kò ń kọlu bọ hmm. bẹ́ẹ̀ni tọba pẹbi ti ń donú tọba ṣetán tọba yíwọ ti òrorun sùnmọ ya wèrè jọba wa ya wèrè ní ti ń ṣe lọ́wọ́ òun náà ni ọ yà ni wèrè bọ́wá ẹ̀kọ́ ọkọ̀yàwó ni ọkọ̀ ìyàwó ni mí ntí ọmọ wí kàkí ọjà nù <laughs> ó dunu tó ya wèrè ni gbogbo nǹkan tí wàá kọrun fún yàrá wọn wàá pọ̀ bẹ́ẹ̀ ọ̀pọ̀ bẹ́ẹ̀ tí ò ní jẹ́ kó oorun ṣe kínní ẹlòmíì gbèsè ní ọjọ́ sùn gbèsè ó ti jẹ gbèsè ẹlòmíì ó ní bùkátà tó fẹ́ ṣe kòrówó tí èsè ní ọjọ́ sùn òsì ọjọ́ sùn yóò ní àtijọ́ ìtakọ́dọ̀ àyìn ìrònú sùn ìrònú bá mi ni wa mọ wọn ti lé sukuu yìí nísìn ìyàwó náà ń palẹ̀ mọ́ ẹ̀ńkẹ́rù lé mi ní wàá tí ò ní níyàwó ńlé mọ́ ìrú ọmọ sukuu san ìrònú ọ̀wá ṣe kínní kò ní rọrùn sùn sẹ́ẹ̀rí gbogbo nǹkan pátápátá kì í ṣe dáadáa kí mo ní kí n ṣe ẹ básìkò ọ̀run bá tó ìyẹn ṣe kí ni ẹni tí arákùnbá wa kọlù ológun o kí n bolo ṣe afáwọn àgbà Khalid ibn al-Walid sẹ́ẹ̀ mọ̀ pé nínú àwọn tí sàbí ànábì ni tó jẹ́ jagunjagun abẹ́kọ́ tá ànábì sọ ní Sayfullahi al-Maslul aláàdá yìí ọlọ́ọ̀bá ànábì jọ kan ó ní ya Rasulullah ìwà ànábì inni urawwa ìwọ anabi inni urawwa òfin manami ìndùbúlẹ̀ ọ̀run ọ̀wá ìndùbúlẹ̀ ọ̀run ọ̀wá ọ̀run ọ̀wá anabi ni aa nǹkan mi ń tẹ́wọ́ gba bọ́ nù kò sí wòrán náà anabi ni ò sí sẹ́kínní ẹ anabi ni kò sí wòrán torí bẹ́ẹ̀ yẹn ọba ti rò lóṣù ibi tí lídìí sí sẹ́kínní kì í da wa kọ́ ni tí ó sì kí mọ́lá anabi àdúrà tá nàbí wa kọ ni mo fẹ́ sọ yìí gbogbo ẹ̀yin tẹ́ bá wà wà ń bíbà yìí ẹ gbọ́ gbogbo ẹ̀yin tẹ́ ronú sọ ẹ máa lọ sí anabi ni wàhálà bínú wàlí kú sọ pé ní ẹ bá ń wí jama àhúdù bìkẹ́lì mẹ́tìlá atam atam mingadọ́bìhì wa ìkọ́bìhì wa sharri ìbádìhì. ومن همزات الشياطين وأن يحضرون النبي ní kọ́ máa lọ wí níjọ́ tí adùnfún rẹ̀ di wí dáadáa bá anabi ti náwí ìjọ náà ló sùn sùn jọ náà gbogbo ẹ̀yin tí irun kaba yìí bá kọlù àdúrà tẹ́ ẹ máa ṣe ni a'udhu bi kalimatillahi tamma min ghadabihi wa iqabihi wa sharri ibadihi wa min hamzati shayatini wa an yahdurun ẹ̀yin náà gbọ́n tá anabi wí mẹ́wọ́ anabi mẹ́wọ́ nǹkan sẹ́yìn anabi ni a'udhu bi kalimati llahi tamma sọ pé ọlọ́run o fi sọ yìí sọ mi pẹ̀lú orúkọ rẹ tó pé àwọn orúkọ rẹ complete ni mo fi bẹ̀ ọ́ kó fi sọ mi níbi kí ló fi sọ mi mi ń gádọ́ bí yìí má bínú sí mi torí lè jẹ́ bínú ọlọ́run ní ojú sùn wáyìí kọ́ bí yìí má wàá fìyà jẹ mi torí ọlọ́run lè fẹ́ fìyà jẹ ní òfìjì olórun sùn anabi wa da dúró bẹ́ẹ̀ anabi wa ni wa sari ibadihi bọ́yá àwọn ẹrú rẹ ló sì sàsí mi anabi mọ̀ kó àwọn ẹrú wọn hanra wọn ní hmm, wa sari ibadihi àti ibi aburú àwọn ẹ̀dá tí wọ́n lọ́nda tọ́lá ọlọ́run anabi kọ́nfàmù pé àwọn ẹ̀dá náà hanra wọn ní kíni ọwọ́ nígbà náà wọn ò lè hàn ọ́ lé mọ̀ anabi mọ̀ pé wọ́n hanra wọn lé mọ̀ wọ́n lè hàn ọ́ lé mọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ̀ sì lọ́ọ́ dúró tí ń tà anabi ní o kíni anabi wa ni wa min sari ibadihi ìwọ ọlọ́run wá sọ mi níbi aburú àwọn ẹ̀dá tó dá ọwọ́ ni wàmíní hamazati àti bíi wẹ́rẹ́wẹ́rẹ́ ṣètánì náà àwọn sàyàtì náà àwọn èṣù bí àwọn àdìjẹ̀nú bí àwọn wín bí àwọn oṣó bí àwọn àjẹ́ bí àwọn emèrè gbogbo àwọn eléyìí ni wọ́n ń pè ní sàyàtì nìkí ni wọ́n ń pè wọ́n hmm, àtàwọn tí wọ́n ń gbé bọ́ sàǹpá àwọn kan náà máa lọ gbóúnjẹ sẹ́ríta báwọn ajá tọ́jà ìjẹ̀nú bá jẹ́ etí ara wọn wọ́n ó sèé ẹgbọ́n tí mo wí fa tí wọ́n bá gbóúnjẹ òun sí bí wọ́n ń gbé sí òun táwọn ajá àlìjẹ̀nu tí wọ́n bá jẹun yẹ ẹsẹ̀ tí wọ́n rán wọn ó ṣe kíni. lànà bìbí ni wà mí ní hamazati àti gbogbo wẹ́rẹ́wẹ́rẹ́ táwọn èṣù náà máa ṣe kíni táwọn máa ṣe nǹkan wẹ́rẹ́wẹ́rẹ́ torí jẹ́ fi pé tí wọ́n ní hamazati ni pé ẹ ní rí tí è lápá bẹ́ẹ̀ ni abalẹ̀ yẹn ń ṣe nǹkan hamazati ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ tẹ́ ẹ̀ nífẹ̀ẹ́ ní traces fún un iṣẹ́ àwọn àdìjẹ́nu yẹn ní tírẹ́sìsì hmm, nkè ní tírẹ́sìsì ẹ̀ ẹ̀ gbẹ́sìn yẹn bá mọ̀ bẹ́ẹ̀ tó bá fi hà yẹn lá nísìn àárọ̀ bẹ́ẹ̀ á sì rí níbi tó ti kíni bàdìjẹ́nu bá tọ́jú nǹkan sí ọlá ẹnìkan ò ní mọ̀gbà tó tọ́jú ẹnìkan ò ní rí gbogbo débi wọ́n ṣe tẹ́sì wọ́n láwọn skáàni àwọn orí nǹkan kan <laughs> àwọn skáàni ẹ̀ wọ́n ní sẹ́kínì wọ́n ní rí nǹkan kan òun ní sì ń kéjì ń kú lọ yìí ẹ mọ̀ pé à ah, yìnyín lè gbápá yìí wọn làwọn ti tẹ̀sẹ̀ gbogbo ẹ̀ nọ́mà kò sì lè gbé ẹ mọ̀ pé à ah, ara ń ta mí wọn làwọn ti wẹ̀jẹ̀ àwọn ti wo mi kọ́dà àwọn wo kídìní àtẹ̀dọ̀ gbogbo ẹ̀ lórí bó ti yẹ kí ọ̀nọ́mà kò sí ìtọ́wọ́ abnormal percentage ẹ̀ dá òun ní sì ń ké yìí hamaza ti ṣàyàtì nínú kí mo pa àwọn nǹkan báwọn òun ní jẹ́ hamaza ti ṣàyàtì ìdáhùn sí àwọn àlìjọ̀nù tí ò ní rí traces fún ní jẹ́ wàmí ní amazati aṣayati. ọkùnrin mi nísìnyí ò lè bómi sọmọ gbogbo tẹ́sì pátá ló ṣe gbogbo ẹsẹ̀ kínni gbogbo abẹ́rẹ́ tí wọ́n bá gún yàn tó gbẹjọ́ márùn kínni rẹ̀ oníwálẹ̀ wọ́n gún ní mẹ́fà rẹ̀ yóò ṣe báyìí náà ni kínni rẹ̀ kọ́ lọ́ọ́ fura síbi tá ní amẹ́ni amazati kò fura síbẹ̀ àwọn èèyàn rò pé nǹkan ìyá lùsùn náà ni ó yé wájú yín lọ àwọn èèyàn rò pé ní abájá ajá fásun ó ti àyà dẹ̀dẹ̀ ní tẹ́nì kó gbà yọ́ máa ṣe bó ṣe èmi kọ́ <laughs> súnà ń yé mi tó po gbogbo kọ́nà tẹ́pẹ́ gọ sí mo ti mọ bẹ́ẹ̀ èmi náà tú mo tú súnà dé kókó dé sálẹ̀ mo rí i pé bẹ́ẹ̀ làlàáfíà pé sí sẹ́mi tí ń sàlàyé amọ̀sátù ṣàyàtì nìyí sópin kò yé mi nínú àdìsí mo ti mọ̀túmọ̀ amọ̀sátù ṣàyàtì àwọn sètánì tí ń ṣiṣẹ́ tẹ̀lé rí ẹ lọ di súnà mo fa bẹ́ẹ̀ kọ́ súnà ọba yẹ ọ̀yọ́ jẹ́ o gbogbo àwọn ọmọdé ti ń gba súnà ohun tí ó yẹ kán mójútó ọ̀tọ̀ tí wọ́n mójútó ọ̀tọ̀ ọgbà súnà ayé rẹ̀ ń bàjẹ́ ọ̀rẹ́ ọmọ wáyé kó mójútó rẹ̀ níbi súnà tó kù náà gbogbo ọ̀rọ̀ àwọn súnà yọ yọ kíyèsí gbogbo ọ̀rọ̀ àwọn súnà yìí náà yọ kó ṣe kí ni ọwọ́ amú súnà lẹ́gbẹ̀ẹ́ kan ọ̀sẹ̀gbẹ́ kan lẹ̀ ọwọ́ arí nàṣàn nàṣàn orí jàlàjàlà àwọn ẹbí gan rí pé ọlọ́run mọ́jẹ́ lómi ó tún jọyìn kí ni ìmọ̀ pẹ̀lú bí lè yìí ti rí yìí o àwọn ẹbí ìyàwó rẹ̀ gan rí ọwọ́ ń sunkún gbẹtọ ńgbà tó wá kila kí láwa ṣe sáwa yọ ọmọ wa ní ọkọ rẹ ilé ìwọ bó ti rí ẹsùn nẹnu wọn àti ti ń ṣe yìí yìí padà júwe ànábì fún yín ànábì fáìn kí mọ́lá ànábì ṣe a da súnà sí ọdẹ gbogbo ọrùn gbọ̀n rẹ wà ta kókó ṣé súnà nẹnu irun gba ànábì ń dẹni kí mọ́ ní ṣe yóò tún ma yàtá ẹ̀ ọgbọ́n súnà yẹ ọkàn án dà lóru káàkiri gbogbo súnà tá orí yìí àbọ̀tán yìí náà lálàáfíà ọ̀sẹ̀ ẹ̀mọ́ pé wọ́n lọ lálàáfíà àyè lálàáfíà lè ló fi sọ pé tó yẹ kó yẹjú ó yẹjú ẹ̀ ayé rẹ wá polúkúrú mọ́sù ayé rẹ wá dàrú bá anabi ti ń ṣe kìyàmù ti ń gbàwé alamisi ti ń gbàwé mande ti ń kitarawi ti ń sisẹ́ ti ń ja jihad bẹ́ẹ̀ ló tún mójú tọrọ gbèsè ayé rẹ̀ ó tún di gbogbo ọ̀nà táburú ọgbà sí kínní tí ó gbà wọ́yà ànábì di gbogbo ẹ̀ ànábì di gbogbo ẹ̀ gbogbo ń tà mú wa láti kàn yíbo láti mú wa ń sún ànábì ni anabi wa lọ sọ ànábì wa sọ fún Khalid bunil Walid anabi sọ fún ànábì ni ìwọ Khalid bunil Walid máa sọ pé a'udhu bi kalimatillahi at-tammati min ghadabihi wa iqabihi ó di mélòó báwọn ó di méjì wa min sharri ìbáàdìhì àwọn sàyàtìní wà lọ́tọ̀ àwọn alásàsí wà lọ́tọ̀ sharri ìbáàdìhì làwọn alásàsí bí àwọn afọ nàkàlì bí àwọn oníkan kan jẹgẹjẹgẹ báwọn bí àwọn ológun bí àwọn pásítọ̀ nsáàmù àwọn ni wa min sharri ara ẹ̀ làwọn àyínú ìbáàdù làwọn àyínú náà kótó wa kan wa min àmọ̀ sáà ti ṣàyàtì gbogbo àwọn àjànú tí wọ́n máa gọ tí kọ́nà káàkiri tí wọ́n máa ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ ọlọ́mọdé aburú wọn kàn mí wà á yà àdúró ní má dọ́dọ̀ mi nígbà tí khalidi ṣe ọlọ́run lọ́wọ́ bíi ń wá bí gádọ́bù ọlọ́run ni bí ìkọ́bù ọlọ́run ni bí sáré ìbáàdì ni bí àmọ̀sáàtì ó sùn ẹ̀rọ àkùnrin ni wọ́n ń sa wèrè sí ibo ló ń wọ̀ sáré ìbáàdì yìí ẹni wọ́n sakọ ya wèrè sí níbo ló ń wọ̀ sari ibadi ẹni àlìjẹnu kó sí láti òróró sùnmọ́ níbo ló ń wọ̀ amazati sayati ẹni ọlọ́mba dẹ́wò tí tọ́lọ́mba dẹ́wò níbo ló ń wọ̀ ìkọ́bi gbogbo ti ń gbà wá náà nù ni anabi di gbogbo ọ̀nà yẹn tọ́ra ìrorun sùn àbíwò ni tó lè líìdì sí ti ọ̀bọ sí títí ẹ líìdì sí ti ọ̀bọ sí ni anabi ní Khalid bin Walid kọ́mọ lọ sọ pé ẹ wí jama a'udhu. بكلمة الله التامة من غضبه وعقابه وشر عباده ومن همزات الشياطين وأن يهدرون أدوى كاينة الوليد بن الوليد كين مغوي كين مغوي كين مغوي ده كان كن مغوي ليه àrùn kọlù òun náà àrùn kòró òun sùn àrùn àìró òun sùn ọkọlù aliwalidu ibn alwalid òun náà bá lọ bá nabi wa muhammad ó ní ya rasulallah sábẹ́ rẹ̀ òun náà bí khalid jẹ́ sábẹ́ ni walid náà segin ni òun náà jẹ́ sábẹ́ ó ní ya rasulallah ìwọ òjíṣẹ́ ọlọ́run ìní àjídù wáṣà ayò ń ṣe mí yín kà dá wà yín kà dá jòkó òun ò inni ajidu wahsha ìwọ òjíṣẹ́ ọlọ́run nǹkan ṣe mí ìtì ni pé mi nìkan kàn dá jòkó ojú mi ọ̀ dá sáká ìníròrò sùn anabi wa ni wàlí ìdóni fàyídà àkásítà màdìjà àká bọ́ọ̀ bá ti dérí bẹ́ẹ̀dì tó sùn sọ́ǹgbọ́ mi bọ́ọ̀ bá ti dérí bẹ́ẹ̀dì fakul máa sọ pé ní a'udhu bi kalimati llahi tammati tẹ̀ẹ̀kan tá ni ẹ wo àwọn asikaru anabi bí wọn bá ti wí lówìí o tèyí tá anabi sọfà domini wàlídì àwùjọ bíkẹ́lẹ́ mẹ́tẹ̀ láàyè tààmà àmọ́ yìí tó sọ fún àdúgbò ọmọ wàlídì àwùjọ bíkẹ́lẹ́ mẹ́tẹ̀ láàyè tààmà ìyàtọ̀ wọn bẹ bí o sí bẹ́ẹ̀ bọ́wọ́ kọlù wọ méjèèjì ló ṣe kí mo ló ṣe méjèèjì ló ṣe anabi ní tọ́ ọba dérí bẹ́ẹ̀ dì rẹ̀ fàkúlì sọ pé ọyẹ bá ń wí jẹ́ mọ́ àwùjọ bikalimati layi tamati min ghadabihi wa iqabihi wa sharri ibadihi wa min hamazati shayatin wa hayya durun anabi ni kò náà lọ wí anabi wa sọ fún pé wòs báwo bá ti wí tán aburú kan ọ̀láyà kọkọ lù ọ́. Aburu kan ò ni asaburu ni bí kéèyàn má ronú sùn kí ni mo gbé kí ni mo gbé tẹ̀ kán kí ni mo gbé léyìí àrùn kọlù ń náà àrùn kò aliwalidu ibùdó walid òun náà bá lọ bá nabi wa muhammad oni ya rasulallah sábẹ́ lòun náà bí khalid jẹ́ sábẹ́ ni walid náà segin ni òun náà jẹ́ ó ní ya Rasulullah ìwọ òjíṣẹ́ Ọlọ́run ìní àjídù wáṣà ayò ń ṣe mí yín kàn dá wà yín kàn dá jòkó oorun òní wá ìní àjídù wáṣà ìwọ òjíṣẹ́ Ọlọ́run nǹkan ṣe mí ìtì ń ṣe mí ni pé mi nìkan kàn dá jòkó ojú mi ọ̀ dá sáká ìníròrò sùn anabi ni wàlídìí oníhìn fàyídà àkásítà màdìjà àká bọ́ ọ bá ti dérí bẹ́ẹ̀dì tó sùn sọ́ǹgbọ́ mi bọ́ ọ bá ti dérí bẹ́ẹ̀dì fakul máa sọ pé ní a'udhu bi kalimati llahi tammati tẹ̀ẹ̀kan tá mọ̀ lásán ni ẹ wo àwọn àsìkárò ànábì mìíràn bá ti wí ló wí o tèyí tá ànábì sọfà tó ń lu àlédì a'udhu bi kalimati àmọ́ èyí tó sọ ọmọ wàlídì a'udhu bi kalimati llahi tammati ìyàtọ̀ àmì ẹ̀bí ò bẹ́ẹ̀ bọ́wọ́ kọlù ọ méjèèjì ló ṣe kí mo ló ṣe méjèèjì ló ṣe anabi ní tọ́ ọba dérí bẹ́ẹ̀dì rẹ̀ fakuli sọ pé ọyẹ bá ń wí jama a'udhu bikẹ́lì mẹ́tì láì tàmẹ́tì min ghadabihi wa iqabihi wa sharri ibadihi wa min hamazati shayatin wàháyà dùrún anabi ní kò náà lọ wí anabi wa sọ fún pé wòs báwo bá ti wí tán aburú kan ọ̀láyà kọkọ lù ọ́ aburú kan ò segin ni asaburu ní bí kéèyàn má ronú sùn aburú ní bí kéèyàn má segin ni anabi ní bàbá ti lé wíyọ̀ tán kò sí aburú tó láyà láti kọlù ọ́ mọ́ kémi ọ wá fẹ́ sùn kí n wúyi lálẹ́ kí wọ́n tún wá máa sa nǹkan bì kan kò lè débì kò lè débi yóò lọ fún ọ lábọ̀ ni tọ́lá anábì sọ pé déyàn bá ti wí yún kò lè wá mọ́ kò láyà láti kọlù ọ ìwọ náà máa sá kémi náà máa sá tèmi káwo tẹni tí ó ṣe ni iná ń yẹ kí dú náà wá kí dú fàmá ìlílí káfíìrì náà ẹ̀yin kìfìrí jagbajagba wọn yìí ẹ̀yin kìíní jagbajagba wọn gbójúlé náà kàlí lọ́wọ́ gbọ́dọ̀ kan sọ lórí kìíní jẹ́ oníke ìmúra náà àwọn sàásì ni mo ní ọ̀rẹ́ hàn náà èmi lọ́sà sí ọlọ́run jẹ́ ọ̀sà bọ́ ọba sà lọ mọ̀ tí a ń pè láti kárò bọ́ ọba sà kí ni òun gan ìwọ́gun olè mọ́ yí lọ́sà bóyá o sì ti wá sèmi ọmọ mọ́ àmọ́ ayé tèmi ń dá sí ni àwọn aburú ti ń bẹ́ bí orun rèé o ti ń bẹ́ bí orun rèé ẹ wo ibi tí ọ̀rọ̀ àbí eléyìí ebe a kì í sọ aláyé àbí kì í má sọ kì í sọ ẹ jẹ́ fẹ́ nu kan aláyé alalagbara ó pọ̀ látọjú oorun ìmọ̀ jójú ọ dáńgbà mi tó oorun oníṣẹ́gínní. wọ́n ń pa arákùnrin kan ní amúrò ọmọ mokirinu kí ni mo gbé. ìyẹn dáadáa ni kí ni mo gbé jẹ́ma. ó wá fẹ́ ìyàwó kan ìyàwó yẹn jẹ́ rọ̀báàbù kí mo ní ìyàwó ń jẹ́ rọ̀báàbù ìyàwó yẹn jẹ́ àwọn méjèèjì wá fẹ́ràn ara wọn ìfẹ́ yẹn ṣe kínní ọ̀pọ̀ púpọ̀ ọlọ́run sì bù wọ́n lọ́mọ nígbà tí ìfẹ́ yẹn wá pọ̀ àwọn méjèèjì wá sọ fúnra wọn pé wò ó sì bá ti fẹ́ràn ara wa yìí ní fi gbádùn fẹ́ yìí ni pé kọ́ ọmọ yàwó lémi ọkọ náà lémi náà rí pé ah, ìfẹ́ wọn ò ní dùn tí n bá fẹ́ yàwó lé ọ àmọ́ wọn náà gbọ́dọ̀ kọ̀ mí wọn náà gbọ́dọ̀ sí kínní gba wọn bọ́rọ̀ débẹ̀ wọn wọ́n tún wá bọ́rọ̀ débi pé ọ̀dà o ó ní má fẹ́ yàwó lé ọ èmi náà lémi náà ò ní fẹ́ yàwó lé ọ èmi náà lọ́ọ̀ gbọ́dọ̀ kọ̀ mí ìwọ náà lò ní bí kan nu wá bá wá kú ńkọ́ ah àwọn méjì wá panu kò bí kan náà bá kú kékejì wà bótiwà kọ́ lọ́ọ́ balali kìá ma bẹ́ẹ̀ kékejì wà bótiwà kọ́ wà lọ́ọ́ segin ni lọ́ọ́ balali kìá ma bẹ́ẹ̀ ẹ̀ẹ́n bí ìyàwó bá kú ọkọ gbọ́dọ̀ fẹ́ bọ́kọ náà bá kú ìyàwó gbọ́dọ̀ ní wọn wá sàdéhùn bẹ́ẹ̀ sẹ́yìn kó di ká máa wẹ́n tí ọkọ kú báyìí <laughs> tálẹ̀ yín rò kọ́kọ́ kú amúrù lọ́kọ́ kú ọkọ lọkọ ṣe kí ni lọkọ kú ìyàwó wa wà lórí àdéhùn ó wá parí ìdá rẹ̀ ó ṣe ìdá ó parí ìdá ìgbà tó wá parí ìdá yẹn kálukú wa ń dá láàmú pé ó sì kéré lọkọ lọkọ lọkọ ń pò wọn lọkọ àdéhùn àwọn àtọkọ wọn ni kò wọlé ṣe kí ni òun ò ní lọ́kọ òun ò ní lọ́kọ òun ò ní lọ́kọ òun ò ní lọ́kọ. ọ̀rọ̀ tí ń bọ́ sọ yìí ọ̀rọ̀ tó lágbára ni títàn kọ́ lẹ̀ rẹpẹtẹ ńgbà tí tí wàhálà pọ̀ lórí rọ̀báàbù lọ́ba gbà pé kóun ò ní sẹ́yìn kó ti ṣe kínní ó ti dalẹ̀ ó ti dalẹ̀ wọn bá bá wá ọkùnrin tí ó fẹ́ lọ́ba àbúbá so igi kí mo ló ṣe ó sì kó lọ lé ẹni tí ó fẹ́ lẹ́yìn amúru ọmọ mukirinu ń débẹ̀ báyìí lálẹ́ ẹjọ́ tó débẹ̀ tẹ́ ń pé ìyàwó wọlé o nǹkan kan ìgbéyàwó tọkọ náà jókòó ń ta ti ń gbàlejò ní sẹ́wọ̀n kí wọ́n mú ìyàwó wọlé ọkọ wà ń palọ̀ ìyàwó ọ̀sán ni jókòó tiwọn wọn nù lé oorun kan kùn ìyàwó báyìí orun gbé lọ tó fẹ́ yìí ti wá orun kan gbé lọ. lọ́ba gbọ́ tí amúrù sọ pé lágbẹ́ rọ̀bá amúrù bá wà bá pé rọ̀bá inú rìwáyà kan bó ti sùn báyìí amúrù ọ̀wá bá ọkàn rí amúrù tó dúró lẹ́nu ọ̀nà ẹnu ọ̀nà àti wọ yàrá tí tọ́wà yẹn ọwọ́ fọwọ́ mú méjì báyìí ni wọn pe ohoyitom ahlali bẹyiti kulukumu illa rababa fa inni la ohayiha amusati amusati arusan wa amusa bẹyiti ya kharaban innal kubura tuwari man thawafiha kí ni túmọ̀ rẹ̀ amúru wa fọ ọmọlẹ́kùn báyìí rọ̀bá bu ti wọlé ọkọ tí wàá tóbi ó ti sùn lọ́ọ́ ọwọ́ aramuru tó dé tó fọ́ múlẹ̀kùn tamuru wa pé òye tum alal bayit amuru wa ń pè gbogbo ẹ̀yin tẹ̀ ń gbélé yìí mọ́ kí yín o kullukum gbogbo yín mọ́ kí illa rabab rababu nìkan ni kí ìyìn kí rababu nìkan fa inni ìlàwọ̀ ayé a èmi ò ní kí láéláé àmùsátì àrùsàn torí kó ti wá dìyàwó ó dìyàwó ẹlòmíì wàá musa bẹ́ẹ̀ ti yà àkàràbàn ilé mi tí mo fi sí kọ̀ wá gbébè mọ́ ilé tí mo fi sí kò ṣe kíni kò gbé bẹ̀ mọ́ innal kubura ẹ̀rí sáré tuwari man thawafiha ah! ẹni bá ti wọ bẹ̀ kò lè sin kankan mọ́ yóò kọ ẹni bá ti wọ bẹ̀ yóò wà ara yóò kó mara ni yóò dè má bẹ̀ ni. sẹ́ẹ̀rì gbà tí ó rí rọ̀bà tí rọ̀bà bò rí orin o yìí ń orin o tó báyìí dé amúrù pẹ̀yìn dà amúrù pẹ̀yìn dé rọ̀bà bò jí ni tó jí báyìí ni ó fò jáde ìyàwó kí ló dé ó ní kò sí ntọ́jú òun lọlé kò sí ntọ́jọ́ sí òun lọlé má lọ má ṣe gbá má ṣàwò gbogbo tí wọ́n lò fún lóògùn kò jẹ́ kó sùn ẹ lò yí fún ẹjú sùn ọfẹ ya olóhùn ọ̀ya wèrè o gbogbo oògùn tí a lò fún kòró òun sùn ọkọ wọn wá rí súnmọ́ kò kọkùnrin wọn súnmọ́ until ìjọ tí wọ́n ṣètò kólóhùn pé kò jẹ́ ìyàwó rẹ̀ mọ́ ìjọ òun ló tó sùn ìgbà tó padà sínú ilé ọkùnrin ló tó ṣe kíni ló tó sùn ló fi jásí pé bànújẹ́ wàhálà nǹkan nǹkan òun ni máa ń bí kéèyàn má ṣe kíni lọ́pọ̀lọpọ̀ gbà lọ́pọ̀lọpọ̀ gbà mo fi ní sí àbí má yà síbi àbí yà síbẹ̀ mọ̀kàn yà síbi ìtàn ni ó sì jọra wọn àbí ọjọ́ra wọn ọjọ́ra wọn náà àmì wàá tún mo parí ọ̀rọ̀ kéèyàn má rí oorun sùn mo sì ti sọ àwọn àdúrà àdúrà mélòó mọ́ ká ah, ah, àdúrà mẹ́wàá kọ́ ọkùnrin yìí ò farabalẹ̀ àdúrà mélòó mọ́ ká mi kí n yẹn mọ́ lóorun sùn kí la lákọ̀ọ́kọ́. barakallahu fi ka sulemana aa ah, a fa sule barakallahu ọkùnrin bẹ dọgba ọha yẹn ju ẹ yà kàkí ń gbọ́. من غضبه وعقابه ومن شر عباده ومن همزة الشياطين وأن يحضرون kí la dú ẹlẹ́ẹ̀kejì kí ni yàtọ̀ méjèèjì ìkan tá a mọ̀ ìkan yàtọ̀ méjèèjì náà mo ti dá yòndó mo fẹ́ bọ́ sí tọ́pìkì mi àwọn èèyàn kan bẹ tí a máa parọ́ ẹ wo bọ́ọ̀ bá lálàá mọ́pọ̀ lálàá o. tọba lala ma sọ kó segin ni bọba lọ lala mi a ba bọ ọ̀rọ̀ yọ sẹmọ lala buru o ẹni tí ọba lala ó gbọ́dọ̀ sọ kó segin ni ẹ̀ṣẹ̀ ńlá ni níwájú Ọlọ́run n padà bọ̀ wá yanjú tọ́bíkì kan tọ́bíkì àwọn tí wọ́n ń lala sí yàn sẹ́mi kókóró làwọn náà ìwọ gan fún rẹ ọ gbọ́dọ̀ parọ́ ọpọ lálàsí rẹ débi pọ parọ́ ọpọ lálàsí alikẹdìbò fi ru a kéèyàn máa parọ́ pé mo lálàá nínú aburú tó lágbàá jù tó o bá múra tó nira fèrèjì lọ́wọ́ o tó ti lálàá má parọ́ pọ̀ segin ni pọ̀ lálàá o má parọ́ pọ̀ lálàá sí rẹ má parọ́ pọ̀ lálàá sí ìyàwó ẹ má parọ́ pọ̀ lálàá sẹ́lómi tọ́lẹ́lómi alánẹ́fẹ́ yẹn ju ayé o yóò ní ẹ lọ́ọ́ rálá fún wọn ó sì hun àlá wọn ọ̀rọ̀ tọ̀hún náà bá máa àwọn eléri ibú ni máa ṣe bẹ́ẹ̀ àwọn kí pé wọn eléri ibú ni máa ṣe bẹ́ẹ̀ wọn eléri ibú ni máa ṣe bẹ́ẹ̀ ní sì sọ̀tọ̀ kan fún yín ẹnìkan tó pa ọlọ́tọ́rọ̀ là fún ibùnú sírí náà ibùnú sírí náà wá sọ fún pé irọ́ ló ń pa olóhùn òpùrọ̀ ibùnú sírí náà ni à ọ̀ lálàá ìyá alátọ́lá yọ̀ ń parọ́ ni ó ní wàláhì òun ọ̀parọ́ òdodo ló ń sọ̀tọ̀ Ibn Sina wa ni tọ́ tọ́ba yẹ kó lóun lọ́ba sọ bọ́ọ̀rọ̀ lójú ti wá jásí ni ọ̀rọ̀ yẹ jásí bẹ́ẹ̀ o ìyàwó ẹ̀ bá lọ kí mọ lọ́ba lọ ìyàwó ẹ̀ bá lọ ẹ̀yin òpùrọ́ burúkú tẹ̀ ńlá lakala sáwọn èèyàn tẹ̀ ń parọ́ aburú tí ó sẹ́yìn ò ní kéré kése pé tí a bá ti gbá làwọn akọ àwọn ará lakasi ọ tètè alaji adakun alakana lasin ọgbà fóònù kọ lọ kó búlọ́ọ̀kù náà bẹ̀ ọ fẹ́ sẹ́ndì aburú sí ọnu èyí tí ń pòun lálàá sí ọ̀hún kọ̀yàtọ̀ sáwọn yahoo tí wọ́n ń sọ pé wọ́n fẹ́ ha kọ̀ǹpútà tẹ nọ́mbà yìí tí wọ́n kàn kó gbowó owó owó inú àkáǹtì rẹ ìkan náà ni wọ́n o eléyìí gbé gbọ̀nà social media eléyìí gbé gbọ̀nà agbárí jìbìtì làwọn méjì fẹ́ ṣe kí ni wọ́n fẹ́ lù ọ́ nínú tọ́bí tí ànábì sọ pé nínú rọ́tí ọ̀lẹ́gbẹ́ ni wọ́n wà nǹkan mẹ́ta lànàbì kà ní rọ́tí òsèkínní irọ́tí òsèkínní tí ọ̀lẹ́gbẹ́ irọ́ tó ju gbogbo ànábì wa Muhammad àdìsí yìí ń bẹnu Bukhari o àdìsí tí Buhari bá gbà wá kí ló ṣe authentic dọ́là láfíà ni ànábì ní inna min àádọ́mi lè fẹ́ràn nínú àwọn gbàǹkọ̀gbì irọ́ tó lágbára jù anabi wa kàǹkà mẹ́ta ayé dẹ́ ìyá rọ́jùlù ilà àgẹ́rì àbí ẹni tí òbí ọkọ ọmọ pín bàbá rẹ ẹni tí òbí ọkọ ọmọ ṣẹ́gínní bẹ́ẹ̀ ni ẹni tí ọba bí yẹn yẹn pín bàbá yẹn ó lè pín bàbá àmọ́ ò ní jó sọ fún yẹn pé bàbá tó bí mi gẹ́gẹ́gẹ́gẹ́ rí rárá o bàbá mi mo fi wọ́n ṣe bàbá kéèsì kan baba tí mo fi ṣe baba rè kéésì àmọ́ òun kó bí ọ ọwọ́ à ń pọ̀ òun ló ṣe kíni a àtọ́ mi lè fẹ́ra ni irọ́ tí ò ní gbẹ ni ẹni tí ọba bí yàn èyí pọ̀ òun ló ṣe kíni ló bí òun kọ́dà kó tó ọ bí dáàdi wa ni wọn àmọ́ àwọn akíyan bí mi ipò bàbá ni wọn wà fún mi mo fi wọn ṣe bàbá àmọ́ kọ́ wa ni bàbá tó bí mi rè é kí ló bí ọ anabi ni àtọ́ mi lè fẹ́ra irọ́ tó tó o sí. Si òdìmẹ́ni àwò yúrọ̀ ẹ̀yìnàwù àbí kọ́mọkóhùn lálà kọ́mọkóhùn segini mọ́ làmùtara aláti ọ̀la kọ́mọkóhùn lálà aláti òsegini kí là nẹ́bi gbé irọ́ tí ò sẹ́gbẹ́ fún irọ́ tó tóbi jù ẹlẹ́ẹ̀kẹta an yẹkula ala rasuli ma lam yẹkuliwu itemi anabi ọsọ kónímọsọ itemi anabi ọsọ kónímọsọ kini kónímọsọ anabi nírọ́ mẹ́ta tó lágbára jù nù nínú riwaya mi anabi ní inna adhamal àwọn ọ̀rọ̀ tí tó tóbi jù thalathatun mẹ́ta ni anabi wa ń ka pé àyẹ̀futẹ́rì yà rọ́jùlù àlà àyìnìhì kí èèyàn máa parọ́ mójú ara ẹ̀ kí èèyàn máa ṣe kínní kọ́ máa parọ́ mọ́ ojú ara ẹ̀ yẹ̀kúl kọ́ máa pé na ayitu wala miyara mọla laban yìí kò sí la mọla laban yìí kò sí kini kọla an kò ń la kọla sísìn kò wa an yaftari ya ala walide yìí fàyẹ dẹ̀ẹ́ ìlà ghayri abi kó máa parọ́ mọ́ bàbá rẹ̀ àti ìyá rẹ̀ kó wá lọ sọ pẹ̀lú mi ló bí òun táwọn yẹn ò bí ó di méjì ẹlẹ́kẹta aw yakula sami'ani wala yasma minni kó máa kó ń gbọ́rọ̀ lẹ́nu mi ànábì tí ó sì gbọ́rọ̀ ní ẹnu mi anabi nírọ̀ mẹ́ta tó lágbára jù nù ni tó lágbára jù sẹ́rí ntí ó jẹ́ ọ lágbára ẹ jẹ́ n sọ fún yín àlá ta ló wà ń di rẹ̀ ẹgẹ́ bíi ta sọ́jọ́ ni ta ló wà ń di àlá ta ló wà ń di àlá ta ni ń jẹ́yàn lálá ọ̀dà bẹ́ẹ̀yàn bá yìí tá láwọn pé bó ti sọ́hun náà lọ sọ bó ti sọ́hun bó ti sọ aláhùn náà lórí ta ní nsòdodo mọ́ bẹ́ẹ̀yàn bá wà lálàá tó wà lóhùn lálàá ta lọ́ parọ́ mọ́ ẹbí kọ́rọ́ mọ́ lọ́nà kí ẹ máa kọ́ lálàá tó lálàá bọ́ lásì rẹ bọ́ lásì yẹn bọ́ lọ́ lásì yẹn náà irọ́ ló ń pa irọ́ ló ń pa ìyà sì ń bẹ fún ọjọ́ àlìkìyàmọ́ kí mo ní bẹ fún ọjọ́ àlìkìyàmọ́ kọ́ wa ma lálàá kọ́ ma kọ́ lálàá ọ̀ ń tọ́jú ìyàjọ́ àlìkìyàmọ́ Ànábì wa Muhammad nínú hadisi tí Buhari gbà wá náà gbarú ẹ̀ wá anabi ń sọ pé ní mọ́ntà hàlámà bí hólímì ẹni bá lóun lálá kan làmúyàràwù tí ò lálá yẹn tó tọ́ kó lè fa àyà kìdàbẹ́ ní sọ̀yìnrà tẹ́yìn ní wàlẹ̀ ń yẹ fún àlù tọ́ba díjọ́ àlìkìyàmà wọn ò ní kó mú àgbàdo méjì kọ́sọ́ dẹ yọ kan ipa àlè òsìlè ìka tí ó sè sí yẹn lè sa àgbàdo méjì yọ kan ọmọ àgbàdo méjì kí wọn yà sé papọ̀ kọ́ dẹ yọ kan sósése sósése tọ́ba díjọ́ àlìkìyàmà wọn kà àgbàdo méjì fún ọ anabi ni wàlá ń yẹ fún alukó lè ṣe ìtumọ̀ ẹni pé ntí ò lè ṣe tipa rẹ̀ ọ̀ka wọn ò gbé fún torí kò lè jìyà torí tí ọba wa rí ṣe kí ni ọba ṣe ṣe wàá jìyà ọlá pé òun náà ń parọ́ mọ́ lóun ti ń pòun lá àlá èyí parọ́ àlá o lọ́dọ̀ Ibn Majah òun ni man tahallama hulman kadiba ẹni bá lálá kan tó ṣe pé rọ́ọ̀nì kọ̀ lálá kullifa an yakida bayna sha'iratayn wọ́n wàá sọ fún jọ́ọ̀lì kí á mọ̀ pé tọ̀ wàá sọ àgbàdo méjèèjì pọ̀ kò sí ní ilé ìṣe wàyò àdàbò alàdàlì káwọn àlè tọ̀ ọ̀ lágbàdo sóko àbí ẹ máa lọ fi sínú náà kí lóun wá bí irọ́ tó ń parọ́ káàkiri ọ̀làlà mọ̀làlà sí yín mọ̀làlà mọ̀làlà yín ọ̀pàrọ̀ burúkú ọ̀pọ̀lọpọ̀ àwọn tí a ń bọ̀ pàwọn làlà wọn òpùrọ̀ ni wọn o ọ̀pọ̀lọpọ̀ wọn ní ní gbogbo wọn òpùrọ̀ ni wọn o òpùrọ̀ ni wọn kéèyàn sì máa parọ́ bọ́ lọ́ọ̀ni ọlọ́ọ̀ni wà mọ́ni adìlámù mímọ́ nífutara alàlá yìí kẹ́dìbàn ọlọ́ọ̀ni kásábòsí tẹ́ni tí ń parọ́ mọ́ òun ọlọ́run ulaika yuraduna ala rabbihim bá dijọ́ àlìkí àmọ́ alẹ́ wájú ọlọ́run akùn ọlọ́wájú ọlọ́run wa yaqulu al-ashhadu haula'i alladhina katabu àwọn yóò máa gbé àwọn tó kúrọ́ wọn lọ́run rèé wọ́n máa fi wọ́n sẹ́sìn jọ́ àlìkí àmọ́ ọlọ́ni ala lanatullahi ala dhalimin ìbínú òun ọlọ́run kọ́ lọ́ọ́ bá alábòsí kí ni mo gbé òpùrọ́ alábòsí o kọ méjì tí ń jẹnu ọlọ́run sì ní inna Allaha la yahdi man huwa kadhibun kafar inna Allaha la yahdi man huwa kadhibun kafar ọlọ́run lòun ò ní fọ́nàmà kadhibu òpùrọ́ kafar tó jẹ́ kébèrè pẹ̀lú ọlọ́run ẹ jẹ́ wọn sọ ìtọ́lóhùn lálàá tọparọ́ mo fi léyìn parọ́ aláwọ̀ afáwa ìṣáàmù ibùnú Hassan kí ni mo kókọ rẹ̀ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ẹ lọ lè wo tíra kan tí a ń pè ní tàríhù dimashq àbí damashq tàríhù dimashq tí a fa wa Abul Qasim Ali Shafi'i tó sí lọ lè wo fọlọ́m fifty three fọlọ́m kí mo gbé tíra ńlá ni tíra kí mo gbé tàbá ní follow one follow two ọwọ́ ọlọ́wọ́ follow kíni fifty three page two thirty three ibẹ̀ lọ́rọ̀ tí mo fẹ́ sọ yìí ṣe kíni ibẹ̀ lọ́wọ́ ibnu Hasham Isham ibnu Hasan òun lọ sọ̀rọ̀ yẹn ọlọ́kùnrin kan lọ lè bá ibnu Sirin sẹ́yìn mọ̀ kí mo sọ̀rọ̀ ibnu Sirin náà yẹn náà níjó ni òun ni máa rọ́ àlà àfa àlàlà ni ọmọ púpọ̀ ọlọ́mbọ̀n ni ọba mi bùn ní kọ́rọ́ àlà lọ́kùnrin kan bá lọ́ọ́ bá. ó ní ibùnú sirin mọ́ lálàá ni ibùnú sirin náà lálàá òlọ́lá ọlọ́dọ̀ ẹ̀bẹ̀ ni pé mo gbé kọ́ọ̀pù kan dání tọ́jú ní glass glass cup mo gbé dání glass cup tí mo gbé dání yìí omi wà nú ẹ̀ omi ṣe kí omi wà nú ẹ̀ fankasara lè azojaj ṣùgbọ́n tí mo rí ni pé glass cup yẹn fọ́ amómi ọ̀dànù glass cup ṣe kíni amómi ò ṣe kíni mi ọ̀dànù. ibùnú sirina ni ya rajul ìtẹ́kìlá ibùnú sirina ni ya rojul kíni ìtẹ́kìlá ọkùnrin yóò sì bẹ̀rù ọlọ́run fa innaka lam tara shay'a ọ̀ lálá kankan irọ́ ló ń pa ọ̀ lálá kankan. Ah! ọkùnrin yẹn ni ah subhanallah mo sọ̀rọ̀ fún yẹn wá ní lọ́la yín parọ́ ibùdó sí ní ẹ̀dùnmọ́ fún pélé kejì pé arákùnrin yìí ìtẹ́kìlá lámútàrà ṣayà ọkùnrin yìí fa rẹ̀ balẹ̀ bẹ̀rù ọlọ́run ọ̀ lálá kankan ọkùnrin wọn tó ní a ah, òun lòun lálá tó wá báyìí ẹ̀ẹ́dì kọ̀rọ̀ òun kẹ́kọ̀ọ́ wọn lọ́la wàláyé tàláyé òun lálá ibùdó sèré náà wà ní jẹ́nsọ́kínní kan fọ́ man kadhaba fa alayhi kidhibuhu ẹni bá parọ́ yọrọ wọn dáhùn lára yẹ o ibùdó sèré náà lẹ́nu tó bá parọ́ yọrọ wọn segin ni yọ dáhùn lára yẹ tọ́ mọ́lọ́ọ̀lá ọlọ́ọ̀lá la a sì fa fa fa fa o tún parọ́ eré irọ́ rẹ ló segin ni lọ́dọ̀ sí i fi yí ọ ni Pe alátọ ọláhùn ń tù fún ọ yóò sì rí bẹ́ẹ̀ ntọ́ lórí hùn ń tù fún ọ yóò wá sí kínní yóò wá rí bẹ́ẹ̀ fún ọ ni kẹ́lẹ́ tu náà ní ọwọ́ ni kò sí láyé ó ní ìyàwó kan ìyàwó yẹn ó yà yìí dáadáa ó sì fẹ́ràn rẹ̀ òun náà fẹ́ràn rẹ̀ yóò wá lóyún tó bá lóyún yọ wá rọbí yọ wá bímọ níjọ́ tó wa wá bímọ ń bímọ tán yọ la àlè kí á mọ ọmọ wọn sẹkù ń bímọ tán ìyàwó wọn máa lọ sí ọmọ wọn wá sí kínní ọmọ wọn sẹkù ṣé ẹ pé àfa àtọ́ narẹ́tì tàn yìí fún wa òun la pè ní Hisham ibn Hasan abẹ́kọ̀ eh, Hisham ibn Hasan òun lọ narẹ́tì òun nìtàn yìí sojú rẹ̀ tó sọ fún àwa tá ní lakọ̀ọ́lẹ̀ abẹ́kọ̀ọ́ kọ́lá hisham afa hisham wa ni fama labitha rọ́júlù géèrú kẹfìr ọjọ́ ọ̀pẹ́ títí fọkùnrin yẹn wọ́n rọ́ àlàyé fún kọ̀pẹ́ púpọ̀ hata wàlà dati imura atuhu gulamani ìyàwó rẹ̀ bá lóyún tòótọ́ lọ́ba bímọ kùnrin wàmátàtì ìbímọ tán lọ́ba kú wàbá kìyàlì kùlà ọmọ bá sẹ́kù. alátìyàn rọ ìgbà tó parọ́ kó ńlá látìyàn bá rọ kí ló ṣe wọ́n jẹ́ wọ́n rọ àlá fún ọ ẹ bá ti gbé alájì mọ́lá la kàn sí tètè kọ́ ti fóònù ọ̀pọ̀ àrọ́ sòdodo lè ṣe o eléyìí nísìnyí ọkàn bá wọn àwọn adéwájú búnú sèrí náà ni ìbúnú sí náà ti sọ wọ́n pé aburú ló ń sọ lẹ́nu yìí tá a bá rọ fún ọ kọ́dà bí wọ́n ti wá ń kọ́ sọ̀rọ̀ yẹn kó ṣe ni kọgbà kọsàn kọgbà kọsàn sàn kó òun lànà ni òun lànà tọ bọba wa lọ la ẹni bá kúrọ yọrọ ọjà o tọ́lá ń tíráyì láti rí òjá rí padà ìyàwó rẹ̀ lóyún ṣebí kọ́ọ̀bù ni tọ́fàyìn dáadáa tó yìí rẹ̀ ń tàn ni ìyàwó náà yá yìí tẹ́ tó mọ̀ rí ìyàwó tínú rẹ̀ ọmọ ṣe ni bí kọ́ọ̀bù ni ti fọ́ọ̀hún bẹ́ẹ̀ ni ìyàwó rẹ̀ kú bómi ò ti dànù nù kọ́ọ̀bù tó fọ́ ọmọ ṣẹ́kù ìṣàmù bùnà hasan tó sì mú tàwa ó ní kọ̀pẹ́ títí ọkùnrin yìí ìyàwó lóyún fún tòótọ́ ìyàwó tó sì yá yìí náà ni lọ́ba díjọ́ ọ̀kúnlẹ̀ níyàwó bá kú sẹ́mi pé akèrègbè lọ́fọ́ omi ṣẹ́kù kọ́ọ̀bù ló ṣe ni omi ṣe kí ni mọ̀jì wọn rọ̀ làkàlà fọ́ o ìwọ náà sì má kúrọ̀ kó o ṣe ni ọ̀ lálàá bí wọn bá sì ti pè ọ́ lórí fóònù páwọn lálá kan fún ọ tètè ṣe kínní kọ́ tiẹ̀ torí tí wọn bá fi lè sọ ó lè sẹ mọ́ o ìgbà tó bínú sí rí náà rọ fún nísìn ọ̀sẹ̀ àbí ọ̀sẹ̀ ibi wà lánàá tá a sì gbọ́dọ̀ pera wa ní àkíyèsí síbẹ̀ àkíyèsí síbẹ̀ yìí ń padà ń bọ̀ wá sọ àwọn ẹ bó lèèyàn ti rọ àlà irú àlà wo lèèyàn rọ àwọn wo lèèyàn sì rọ fún tí òfin ní sábẹ tábúrú òfin ní sekínì tí ò ní sí ọ gbogbo ẹ̀ láyẹn pẹ̀lú ògùn ọlọ́run gbogbo ẹ̀ láyẹn pẹ̀lú ògùn ọlọ́run mo dá eléyìí náà dúró mo fẹ́ bọ́ sí tọ́pìkì mi tó yẹ kí n yanjú lábẹ́ ọ̀rọ̀ ọ̀sà alákòóse aláyìí náà ọ̀sà alákòóse aláyìí náà. bẹ́ẹ̀ yẹn bá wà lálàá mo fẹ́ sọ̀rọ̀ ìgbà wo làlá ṣe ìgbà wo ni kí ni jama sẹ́mi pé ẹ wo inú tọ́lọ̀ ń bọ́ ẹlòmíì tọ́ba lálẹ́ mọ́jú tọ́ba níjọ́ kejì ntọ́lọ̀ àwọn segin ni yóò rí bẹ́ẹ̀ torí ká kò ah, sì rí kíní mọ́jú o a gbọ́dọ̀ pé bẹ́ẹ̀ yẹn bá lálàá yóò tó gbà wo kálá yẹn tó di ìmúṣẹ onítàfẹ́ yẹn jú nísìnyí. nínú case study ọ̀rọ̀ látàǹsọ ọ̀rọ̀ Yusuf fẹ́ jẹ́ case study mbẹ́ torí tá a bá sọ̀rọ̀ lọ sọ̀rọ̀ bá ti segin ni sẹ́mi kò Yusuf lálà aláwọ̀ Yusuf la yá abati inni ra'aytu ada hasara kawkaban wa shamsa wal qamara ra'aytuhum li sajidin Yusuf ni mọ̀lálà shamsa wal qamar òrùn àtòṣùpá àti kini ida asara kọ́ kabali àti ìràwọ̀ mélòó mọ́kànlá ràyètò ń lé sájìdì mo rí wọn tí wọ́n ń ṣe kíni tí wọ́n fi rí kalẹ̀ fún mi bàbá rẹ̀ nílẹ̀ àtẹ̀kì sọ́sírù yáka aláyé khawatika fàyè kì í dún lákà káyìdá ọ̀rọ̀ tó alátọ̀ láyìí mọ̀sánmọ́ àwọn ọmọ yára kẹ́mọ́ sẹ́yìn mọ̀ pé ńgbà tó yá ńgbà tó yá ó dijọ́ kan ẹ mọ̀ pé àwọn nǹkan ṣẹlẹ̀ lọ́gbàá sẹ́yìn bẹ́ẹ̀ sọ Yusuf sí kànga wọ́n rí he wọ́n ta wọ́n ṣe gbá gbọ́yà ló di Azizu Masari ló dé yẹn ńlá Masari ló di mínísítà síbẹ̀ tó tóbi síbẹ̀. nínú ètò ọlọ́run lọ́ba díjọ́ kan gbà ti wúyẹ lọ́tọ́ bọ̀ bàbá àtìyá àtàwọn ọba kẹ́ mọ́kànlá mẹ́wàá Yusuf ṣe ebùnìyàmínú ṣe nǹkan ọ̀kan láwọn lọ́ba wà lórí àga báyìí gbogbo wọn bá wọlé wọn jù rẹ̀ ogun wọn ṣe kí ni ìjọ òun ní n fèsì pé ya abati baba mi hádà tàwírùrù yáàyà ìtumọ̀ alátìmọ̀ látìmọ̀ sọ fún yín jẹ́ oníire o kọ́díjà aláhàárọ̀ bí hakan ọlọ́run ti mú un ṣe báyìí ẹ wojọ́ tó lálàá ẹ wojọ́ tó wá sí tí ẹ bá dénú tíra fatihu libari sarihu sọ̀yìhì al-Bukhari wọ́n ń sọ ń bẹ̀ pé láàrin àlá Yusufu àti mímúṣẹ rẹ̀ ogójì ọdún ni láàrin àlá Yusufu àti kó tó wá sí ìmúṣẹ ọdún mélòó ogójì ọdún ni ogójì ọdún ni ìgbà tó lọ́la tí ń pè ní raitu ada asara kawkaban wa shamsa wal qamara ra'aytuhu li sajidin ìgbà tí wọ́n ń pè hada ya abati hada ta'awilu ru'yaya min qabl qad ja'alaha rabbi haqqan alátìmọ́láńjọ oníire o lọ́lọ́run musa yìí o láàrin aláhùn kó tó di kí wọ́n wárí fún aláṣẹ forty years ẹ dákun ṣé gbogbo àlá pẹ̀lú ẹ̀rí tá mú àyè náà mọ̀ wọ́ forty years ọ̀rọ̀ kan nù. ẹ wò alágbàmí a máa ṣe kí mo a máa ṣe tó ṣe pé ààrẹ ìyìn tí sọgbà tí o sẹ́yìn pé mo mú ti ogójì ọdún abẹ́ẹ̀kọ́ mo wá fẹ́ mú mi wá èèyàn máa ń lálàá sí ìyàn tí ó ṣe lára ẹlòmíì afa Sulemanu ni mọ wá lálàsì tí ọba wa ṣe arọ mẹ ni ó ti ṣe ṣe mẹ́rin wá lérí ẹ̀ anabi Muhammad nínú àwọn tó ka aláya jù làbújá ni wa nínú àwọn tó ha tó ka anabi láyà tó wọn bẹ̀rẹ̀ sí anabi lé mọ̀ Abuja lè jẹ́ kan bẹ́ẹ̀ anabi lálàá pé Abuja lè ṣe Islam anabila àpá abuja lè ṣe kíni ó dé Medina kọ̀pẹ́ lọ́la nígbà tí àlọ́ wa ṣe ikirimu ọmọ rẹ̀ lọ́wọ́ ṣe Ìsìlámù ikirimu ọmọ abuja lè òun lọ́wọ́ ṣe kíni lọ́wọ́ ṣe Ìsìlámù níjọ wọn ṣe fati umaka lẹ́yìn fati umaka ló ṣe Ìsìlámù bàbá ni wọ́n la sí lẹ́yìn ọdún mẹ́wàá ọwọ́ àṣẹ lára ta lára ọmọ lára ọmọ. anabi muhammad òun kan yìí náà ọlọ́la pé kanu àwọn sábẹ́ òun ó jẹ́ gómìnà maka ndari maka kí ló kọ́ sábẹ́ òun wọ́n ń pè ní usaid ibn al-as kí ni mo ní wọ́n ń pè é anabi lala pé usaid padà di ẹni tí ń darí maka tó di gọ́fúnà tó kú ní kọ́ńtró gbó maka anabi lala yẹn tọ́ba wo usaid báyìí anabi ọmọ rí i pé usaid padà dó lórí maka aláwọn ọ̀sẹ̀ lára usaid ara ta lọ́wọ́ àṣẹ ara Itab ibn Usaid kí mo gbé ọmọ Usaid lọ́wọ́ àjẹ lórí maka ẹ wò gbà tí wọ́n ti lálàá sí baba ẹ wò gbà tọmọtọmọ tẹ́sẹ̀ wàá dàgbà tọ́sẹ̀ wàá jẹ tí wọ́n ní baba tó ṣe kí ni àsìkò ń gùn àbí ogun gbogbo àsìkò ń gùn síra wọn èyí ń ní fi yé wa pé gbogbo ẹ̀rí tí mo mú wáyé arólógójì ọdún arólódún mẹ́sàn-án arí ìtújù bẹ́ẹ̀ lọ arí ìtókèrè síbẹ̀ ìtumẹ̀ ni pé aláwọ̀ lásìkò tí ó ṣe kò sẹ́ni tó lè sọ pé tó bá lálàá gbà bàbá yìí gbọdọ̀ ṣe at the same time à ń rẹ́ni tí ń lálàá lójú ẹsẹ̀ tí ń ṣe kí ni. aláti ń sọ̀rọ̀ fati umaka yẹn tọ́lọ̀ tó kíni tí mo fi ràn yín kíní kan mo fi ràn yín lójú oorun làkọ́dé sàdákà Allahu rasulahu ruya. الرؤيا بالحق لتدخلن المسجد الحرام لتدخلن المسجد الحرام إن شاء الله sẹ́ẹ̀rí àyà yìí náà àlálà nàbí kọ́kọ́ láwo ọdún kan làlá òun kó tó ṣẹ alátọ́lọ́hún fi hàn nàbí ọlọ́hún mú un ṣẹ fún un tọ́lọ́hún sọ pé لتدخلن tọ́lá la pé àwọn wọ Mákà ọlọ́hún sì padà mú un ṣẹ fi hàn wọ Mákà ànábì lálá yẹn ọdún kejì ló ṣe kí ni ọdún kan ní síra wọn gbogbo àwọn èrìtà kọ́ wáyé yóò máa túmọ̀ pé kò sẹ́ẹ̀dì kan tó fẹsẹ̀ múlẹ̀ pé tá a bá lálàá ń gbà báyìí ìgbà báyìí lọ́gbọ̀dọ̀ sí kínní ẹ máa wo nǹkan ẹlòmíín lálàá lálẹ́ tó bá jí làárọ̀ tí ó sí kínní aláàtí yusufu tí a ń pa àwọn ṣe gbá àwọn ṣàwò ọdún méje ló tó ṣẹlẹ̀ ọdún keje síra wọn ló tó ṣẹlẹ̀ èyí ò ní ọmọ fi yé pé leisali tahakuki ruya zamanu muhaddad kò sí àsìkò tó yẹjú pé tó bá lálàá o ìgbà báyìí lọ́gbọ̀dọ̀ sí kínní kò sẹ́ni fún ẹ lè lálàá ó lè ṣẹlẹ̀ láti ní táìmù ọ bẹ̀rẹ̀ ńgbà tó bá ti jí dìgbà tó bá tọ́lọ̀ bá dé ó ṣẹlẹ̀ kìí ṣe pé gbà kan lọ́gbọ̀dọ̀ kọ́lẹ̀ yẹn lálàá ńgbà mí sí bàbá tó yẹ pé láyé ọmọ ni ó ṣe ni ó ṣẹlẹ̀ èyàn lálàá la ni kan tí ó tó ṣẹlẹ̀ àárín ọdún méjì kó tó ṣẹlẹ̀ àárín ọdún mẹ́ta kó tó ṣẹlẹ̀ ẹ jẹ́ mmala kan wa ẹ má ma kúrò àlá o ṣe gbọ́n tí mo sọ ní abá sì lálàá ìpè ńgbà mi kò tó ṣe wọ́n sì là sí wọ́n là sí baba tí ì ṣe lára ṣe é ma pé ó kéré jù láàrin baba àtọmọ àwọn ọdún kan wà ń abẹ́ ẹ̀kọ́ ni tẹgbẹ́ wọn la sí njọ wọn la sí kì í níyàwó tí ọba wa ṣe ara ọmọ tọ́ba bí ní o ṣe kí ni ni o ti ṣe abdulmalik bin mirwan ìkànnù àwọn khulafa kan lọ́balálà aláwo lọ́la aláyẹn lágbára díẹ̀ ó ní òun ń tọ̀ síwájú masalasi anabi madina òun tó lóun ń tọ̀ yìí sáàmù lọ́wọ́ o ṣáàmù lọ́wọ́ ọ wá lálà pé òun ń tọ̀ síwájú mọ́sáàsì ànábì níbo ní Madina sórí tàbí mo fẹ́ pa fún ọ yìí lọ́ọ̀lẹ́ wo àtọ́bákọ́tòlù kùbùrà kí mo ní kọ́ lọ́ wò àtọ́bákọ́tòlù kùbùrà àtọ́bákọ́tòlù kùbùrà libnu Saad lọ́ọ̀lẹ́ wo volume five page one thirty two to thirty one five one thirty five wọ́n bá ń bẹ̀ one twenty three to one twenty four one twenty three to one ọ bọ́lọ̀ tí mo ń sọ yìí ń bẹ̀ tabakọ́tìlì kò bọ́ra gba àwọn afa lọ́mọ afa ti kéwù rẹ̀ yanjú ní ọmọ tabakọ́ o wọn ní ọmọ tabakọ́tìlì kò bọ́ra ibùnú sáàdì o afa tí ọba kéwù dáadáa ò lé ní o ẹlòmíì ò sì lé ní nlé ẹlòmíì ò lé ní nlé. Abdulmalik ibn Mirwan ọwọ́ alala pọ́hùn ń tọ̀ síwájú kíbúlà masalasi anabi ẹ̀mẹ́rin lọ́lá kí ẹ máa tọ̀ sí wá kíbúlà mọ́ mọ́sálásí ànábì Mádínà ohun tó ń wá sáàmù jẹ́jẹ́ ń ọ̀là kọ̀kọ́ àwàdà lópe ó tún pẹ́ sáà ó tún tún lúwà láwọn ńlá lẹ́ẹ̀kejì àwàdà lópe ó tún pẹ́ sáà ó tún ta láwọn ńlá lẹ́ẹ̀kẹta àwàdà lópe ó tún la lẹ́ẹ̀kẹrin ah ọwọ́ àrí pé alátòun lálàkọ̀kọ́ yìí tóun rò ní àwàdà òun tún la ní èkejì àwàdà náà lòun pè òun tún la ní ẹkẹ ni ikú làwàdà ó dàbí ẹni pé wọ́n ń sẹ́ndì mẹ́sẹ́jì kan sí kò sí yéhùn kò yéhùn ọ̀dà lọ́ba pè kan nínú àwọn ọmọ ogun tí màá tẹ̀lé pé tó dákun wá lọ́ba mi bá Sa'id ibn al-Musayyib tó wà Madina nínú àwọn àgbà tó ṣẹ́kù ńgbà náà ni lọ́ba ń bá lọ́ba ń bá tọ́ba wá dọ̀hún wá bá ń bí pé àlá yìí kọ́ bá ń rọ ẹ wo gbogbo ti jẹ́ sàmú fi gbogbo ẹ lẹ̀ nígbà tí ọ̀rẹ́ ni kò ọ̀rẹ́ ni tó tó àlá rọ ló jásí pé ní tó bá fà lálọ́ jẹ́rìí ló ṣe kí ni ọwọ́ agbẹ̀yẹ̀ndé láti sàmù sẹ́ẹ̀mọ̀ ló ti ń pè ní sàmù gbogbo súríyà gbogbo lebanon gbogbo folostin gbogbo òlu yẹn ní jẹ́ sàmù gbogbo fọlọ́sítìnì yẹn suria lebanon kító ni àwọn dùtọ́ alẹ́ gbogbo àwọn gbogbo àwọn kọ́ńtì bẹ́ẹ̀ ni jordan táǹpẹ̀ ní ordun gbogbo olú yẹn pátápátá ní jẹ́ gíní ní jẹ́ sham ibẹ̀ làbẹ̀rẹ̀ kí ní wa ọ wá gbé oúnjẹ nìdí látò dídí ibẹ̀ wọn wá ní kọ́ wá nítorí kan wá ṣe gíní kí wọ́n rọ̀ àlá wọ́n wá tọ̀rẹ̀ rẹ̀ kan sọ́ọ̀bù ẹ wá ra mínírà méjì ẹ wá mọ̀ wá ni mo ti ẹ̀ lálàá kan ayé ara rẹ lómi sí ayé ara rẹ lómi ń ta yín odidi àlífà mùsùlùmí eléri mùsùlùmí ọlàlálà kọkọ ẹ̀kejì ńgbà tó dẹ̀ kẹrin ọmọ pálá yé ẹsẹ̀ gíní kì í ṣàwàdà òun gbọ́dọ̀ wẹni tí ọ̀rọ̀ tí ọ̀rọ̀ ọwọ́ apá gbogbo ẹwà dúró ìlú ta kàtí nbẹ lábẹ́ sàmù ọwọ́ apá gbogbo ẹ pátápátá ó ọgbà tí ọwọ́ agbìyànjú gbẹtọ̀ ọwọ́ abà ń lọ Mẹdínà Sayidu Musayibi àwọn àgbà tó ṣẹ́kù nù ni nǹkan yé wọn lọ́ba ń bí léèrè ẹ wo amánà kéré o kí mọ́lá mọ́nà ṣe yorùbá máa pòwe kan mọ́lá àwọn èèyàn ṣe é fọkàn tán abẹ́ẹ̀kọ́ ni yorùbá ní inú ara rẹ ní kó ṣe kí ni o ò lè mọ́nú ọkùnrin tábìlì mọ́lì kì í rán òun tún fẹ́ jàǹbá níbi lọ́ba ń béèrè ìtumọ̀ lọ́ba dọ̀dọ̀ Said Ibn al-Musayyib lọ́ba sì wà ní Ibn al-Musayyib yẹ wá rí wo pé Ibn al-Musayyib lọ́ba débẹ̀ níbo débẹ̀ lọ́ba ní ah òun lálá kan lòun ní kó wá kó bá ọ òun lálá kan lòun ní kó wá kó bá Said Ibn al-Musayyib ní mọ̀ ń gbọ́. lọ́ba rọ́ aláwọn sáyẹ́dì bọ́ọ̀mù sáyẹ́bù ni ẹ máa gbọ́n tó wí ó ní hádìhì rúùyà alátọ̀ ọ̀rọ̀ fún mi yìí lẹ́yìn sàtìlákà ìwọ́kọ̀ ọ̀la wàlá yẹ híkùlì mífìlìkà irú rẹ̀ ò lè lálàrún láéláé àyàrá mífìlà hádìhì rúùyà irú ẹ̀ kí ọ̀ lárú aláwọn láyé. <laughs> naam àwọn olè alánú ọjà alágbé ọjà mbẹ ní tó ṣe kíni nígbà tí yẹn wá sọ bẹ́ẹ̀ mú pé ah aláyí ìwọ́kọ̀ la irú aláyí gan irú ẹ̀ ò lè la ta lọ́la lọ́sẹ̀ wá ní a ẹ má bínú o Abdulmalik bínú ìwà àtọ́jà lè fa òun ló ṣe kíni lọ́rùn mi sẹ́yìn sọ́yìn mi ní sọ́dọ̀kìtì ọ̀ ẹ̀sẹ̀ sùúrù dùnú wáá jẹ́ wá rọ̀ fún ọ wáá bá ń sọ fún pé ìsọdọ̀kọ̀tì rọ̀ọ̀yà balaye ọba jẹ́ bó ti la o kan ìsọdọ̀kọ̀tì rọ̀ọ̀yà o bí àlá yìí bọ́ ọ bá ti bó ti rọ fún mi yìí lọ́ba rí tó bá jásí pé bó o ti rọ fún mi yìí lọ́ba rí kọ́ọ̀mà mi ń sólíbìhì àrùbá àtún bá ń sọ fún pé nínú àwọn ọmọ tí ó bí mẹ́rin kan wà nù wọn kùlàfà gbogbo wọn ni wọ́n jà lífà àwọn ọmọ mẹ́rin kan wà nù wọn gbogbo wọn ni ó ṣe kí ni ni ó jà lífà fàkànà kàtàlíkà ọmọ rẹ̀ mẹ́rin sì jà lífà tó tọ́. nígbà tó ń ti gbára ló ti mọ̀ pé a ah, ẹ̀yà ìjà lífà lọ́lọ́run fi hàn yìí bó ni ó ṣe tọ́ sírù wo àlá irọ́ ṣe kíni ìyẹn máa kúrò àlá ẹ wá wo bí tá à ń lọ nú ọ̀rọ̀ ẹni tí ó lálàá ń bẹ lérí àlífà kì í ṣe kíni kéèkó mbẹ wọn ti wá ń sọ tí ó ṣẹlẹ̀ lérí ọmọ rẹ̀ mélòó gbogbo ẹ wá ṣe kíni ẹ dákun mo fẹ́ bi yín léèrè ṣéjọ́ tó la lọ́sẹ̀ níjọ́ ọmọ kíní gan jẹ kìí ṣetán níjọ́ ọmọ kejì jẹ kìí ṣetán níjọ́ ọmọ kẹta jẹ kìí ṣetán ìjọ́ tó ọmọ kẹrin jẹ ló ṣe kíni ẹ wá wo iye ọdún tí ń bẹ láàrin bàbá àtọmọ mẹ́rẹ̀ẹ̀rin kí wọn tó jàlífà ló fi jásí pé kò sígbà tá a sọ pé bàbá yìí là ló ṣe kíni ni ọ̀sẹ̀ wò kò nígbà èèyàn lè la lójúmọ́ kọ́sẹ̀ ní àárọ̀ ọjọ́ kejì èèyàn lè la kọjọ́dún kan kọjọ́dún mẹ́wàá àmọ́ káwá pígbà báyìí ni ọlọ́run ọba nìkan lọ́mọ lẹ́yìn náà ìwọ náà kíyè sáwọn aláàrẹ̀ àwọn èèyàn ń bẹ tọ́lọ́ ń bùn lálá o kọ́dà ẹ jẹ́ n sọ fún yín ẹlòmíín sùn lálẹ́ tí ń lálàá pé lágbájá kú mọ́júmọ́ yìí tí ó fi dáago mẹ́wàá àárọ̀ wọn wà fún rògbé à méje àárọ̀ yìí ni baba lágbájá kú òun rí mọ́júmọ́ pé lágbájá kú lẹ́yìn ìgbà tó ní tán lẹ́yìn aago méje àárọ̀ lẹ́ni òun kú wọ́n kà sọ pé lágbájá mọ̀ kú àbí kì í ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣé yóò ń pẹ̀lú ọdún ogójì ọdún tí Yusuf sọ́jọ́ra wọn lẹ́yìn ìgbà tó ní tán lẹ́yìn aago méje àárọ̀ lẹ́ni òun kú wọ́n kà sọ pé lágbájá mọ̀ kú àbí kì í ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣé ọdún ogójì ọdún tí Yusuf sọ́jọ́ra wọn ti eh, mẹriwanu abdulmẹkibu nuriwani ó yàtọ̀ síra wọn pẹ̀lú alátànàbí látọ̀ ìrẹ́lẹ̀ kan ó síra wọn èyí tà nẹ́bí ńlá sí baba tó ṣẹlẹ̀ sí ó yàtọ̀ síra wọn ló fi jásí pé kò sígbà kan nínú ẹ̀kọ́ tó kúnná tó yẹ pé bẹ́ẹ̀ yẹn bá lálà ìgbà báyìí ni ó tó ṣe kí ni lílá ń bẹ lọ́wọ́ ọlọ́run ìgbà tí ọ̀sẹ̀ náà wà lọ́wọ́ ta ni kálukú náà wà á mọ́ nítọ́ àlá rẹ̀ bíi ti ṣe kí ni bíi ti la bíi ti ṣe tọ́ wàhálà kan wá ń ṣẹlẹ̀ tọ́lágbá ní Islam tá a gbọ́dọ̀ tọ́ná sí lára àlá lára kí mo pè é kéèyàn gbọ́ òun rà nàbí àlá náà ni àwọn jàmáà kan tiẹ̀ wà jàmáà méjì kan wà ní Islam ọ̀rọ̀ àlá yẹn wọn ò fi ṣeré o àkọ́kọ́ Sufi wọn ò fi àlá ṣeré bí sẹ́wọ́n bá sọ fún mùnídìí gbọ́n lálásí mùnídìí ọmọ làágùn ni jíṣẹ́ wo bá ní o ṣe yóò sì máa ṣe kí ni wọ́n sáré sí ẹ̀kejì làwọn ṣíyà sẹ́ni mo ti dákọ̀ sùfíyà yẹn àwọn tó yapa lára sùfíyà pọ̀ gan tí wọn ò jẹ́ sùfí tó ti pèsè sùfí ni wọ́n ń ṣe ìwà sùfí ọ̀rọ̀ sùfí wọ́n ń sọ mi ò láǹfààní kí n máa tanná sí gbẹ torí bí ọ̀rọ̀ sùfí kí n máa wà lé ní ọ̀rọ̀ àlá ni mo ṣe kí ni ni mò ń yẹjú ìran kejì làwọn ṣíyà àwọn náà máa pa àwọn ará nàbí jojúmọ́ síbi yẹn bá lóun rà nàbì ságbà lọ́wọ́ ẹ̀ ànígbà o àfi pẹ̀lú ẹ̀rí àfi pẹ̀lú kí n mọ̀ pé àfi pẹ̀lú ẹ̀rí torí tí ó jẹ́ àgbà pẹ̀lú ẹ̀rí àbá ti gbà gan lọ́wọ́ ẹ̀ amẹ́rì wà tá ànábì ń sọ pé ànábì sọ pé mọ́nra á ní fílíbẹ̀ náà mì ànábì lẹ́ni tó bá rí mi lójú oorun kò gbójú ayé o ṣé ẹ lójú oorun tó fi sí òun gbẹ́ni tó bá ní òun rà ànábì lójú ayé òkúrọ́ ni kí ni mo gbé ẹ lọ́wọ́n dára yẹ gbogbo ẹni bá lóun rà nẹ́bì ní yẹ́kẹ́sọ́tàn láàmànàmàn òun rí ní pété ètè tó wọ́n sùn kí n bọ́ polúwẹ̀ òpùrọ́ ni èyí tó lẹ́sẹ̀ ńlẹ̀ ni pé máa ń ra á ní fílímù náà mi ànábì lẹ́ni tó bá rí mi lójú oorun fa inna ṣàìtọ́ọ̀nà ẹ̀rí ṣàìtọ́ọ̀nà láàyè tàkà ìyálùbí kò lè kọ́pì mi o nínú rìwáyà kan fa inna ṣàìtọ́ọ̀nà seitan láàyò takayyalu bi ẹ ẹ lè sì rànán kọ́ wa di mí kó di èmi ànábì lójú rànán seitan lè di èmi lójú rànán ànábì wa ni wàrú yal mu'min aláti mu'min ní bala jusi omi si tin wa arba'ina jusi amina nubuwa ìkan nínú forty six ìjà ànábì ni sẹ́yìn pé pẹ̀lú àdìsí yìí ẹ̀dí bá rà ànábì lójú oorun tálá sọ kórí abu sa'id al-khudiri radiyallahu ta'ala sábẹ́ ànábì alápọ̀lẹ́ ni ó lóun gbọ́tà nàbì sọ pé máa ń ra àání fàkọ́dìrà àání hakan ẹni bá rí mi èmi náà lórí ẹni bá kó lóun rí mi èmi náà lórí kò fojú oorun sí eléyìí àmọ́ kàmọ́káyád ọ̀kan mọ́tìlák kò fojú oorun sí anabi wa lẹ́nu tó bá rí mi fàkọ́dìrà alhaqa èmi náà lórí ń tòótọ́ fa iná ṣaitan ṣaitan láàyè àtàkà wánu ni kò lè ṣe bí tèmi sèdánù lè ṣe kí ni bí o bẹ́ẹ̀ ti lè ṣe rẹ̀ ránṣẹ́ sùn tẹ́rẹ̀ pé ni bẹ́ẹ̀ ni o lè ṣe bí tèmi nínú rìwáyà mi nínú rìwáyà mi anabi ni máa ra ani fílímù náà mi ẹni bá rí mi lójú oorun fàkọ́lìrà ani èmi náà lórí fa iná wúláyà ń bàgí ilé ṣèitán kò tó sí tẹ̀ ìtaani à ń yẹ kọ́kọ́ pì mí kò kó ṣe ni kọ́kọ́ pè mí sẹ́mi kí gbogbo ń tà ń kà yí pátápátá pátápátá pátápátá ń túmọ̀ pé yẹn lè ra ànábì ní. abẹ́ẹ̀kọ́ ni tá a bá ń sọ̀rọ̀ àlá kí yẹn ra ànábì sára àlákòun náà abára àlákọ́ ẹni bá wà lára ànábì lójú oorun ǹjẹ́ ànábì náà lórí mọ̀ ń bá a bọ̀ amadisi fi ń rin lẹ́pà ànábì ló ṣe kínní òun lórí àwa ní gbà àfi pẹ̀lú ẹ̀rí torí tá a bá láàmà gbà lọ́gbẹ̀ẹ́ ń tọ́ bá wí gbogbo yẹn mọ̀ ara ànábì o kọ́lẹ̀ nìkan kan dídí ojú ọjọ́ bọ́ síta pé adúgbò ara nàbí lónìí ẹ̀ máa dáwó ó ní gbowó àdúrà lọ́wọ́ gbogbo yìí àbí ò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni tí ó bọ́ sí níta bídérò ti pọ̀ tí ó sì ti ṣètò àwọn nǹkan tó máa pé adúpẹ́ adúpẹ́ bàbá ara nàbí adúpẹ́ bàbá ara nàbí nítorí wọn máa wí ẹ̀yìn lẹ́nu tó ń náwó àbáyájọ́ máa ṣe báyìí èyí ta ni ó dúró wọn ti pílánì yọ ọmọ bless àwọn èèyàn lọ́ba yìí won ni àlọ́ra nàbì mọ́jú ìyẹn ni ó jẹ́ àfi sẹ́kẹsẹkẹ sọ̀rọ̀ wọn sẹ́kẹsẹkẹ wọn láàfin mà bá nàbì lórí bí sì ń pa torí ṣètánì ò lè kọ́pì ànábì bá a bá ti wádìí tọ́bárà láyé ṣe ànábì náà ló ṣe kí ni tá a bá wádìí tí ọ̀bárà láyé ṣe yín kan wíwọ́n náà wọ́n náà ni ṣètánì ò lè kọ́pì ànábì ń wí wọ́nra wọ́nra ni àbí kọ́ máa parọ́ ṣètánì ò lè ṣe kínní kò lè kọ́pì ànábì ẹ wá jẹ́ nsọ kínní kan fún yín ẹ lọ lè fi sínú àkídà yín ní tí mo fẹ́ sọ yẹ lọ mo dání kẹ́ ẹ sì fi sínú inú wọn kí mo ní ẹ fi sí. lágbájá ànábì kò túmọ̀ ẹni rí kí ni mo sọ ẹnìkan rẹ ànábì kò túmọ̀ pẹ́ nìyẹn kí mo gbé kò túmọ̀ ẹni rí kò sẹ́ni kan tí ò lè ra nàbí kọ́dé yẹn bú lè rí kọ́dé yẹn bú lè segin ni ó lè rí lágbájá wa ra nàbí kò túmọ̀ pé ìmánì rẹ ju tẹgbẹ́ lọ kò túmọ̀ pé ìmánì rẹ segin ni ó ju tẹgbẹ́ lọ kò túmọ̀ bẹ́ẹ̀ kò túmọ̀ bẹ́ẹ̀ rárá kò túmọ̀ bẹ́ẹ̀ ẹ lọ lè wo fatiwa imamu nawawi fatiwa tá a mọ̀ pé alimamu nawawi rahimahullah òun ló ṣe sáré o sọ yìí o sọ yìí muslim sọ yìí sọ muslim bọ̀ nawawi ló ṣe ẹ lọ lè wọnú tíra ni Imam Nawawi nígbà wọn bi léèrè pé yá imam séyìn rẹ nìkan ní maria nabi ni imam ní ìnàrúyà nabi yìí fílímù náà ẹ rí maria nabi lójú oorun imaria nabi lójú oorun lìsọ́lìhìn àwọn èèyàn rẹ lè rí wọ́ọ̀lì gẹ́rì him àtàwọn tí èsì èèyàn rẹ náà àwọn èèyàn lè rí ẹni tí ẹ sì ẹ ṣe kí ni ẹ lọ lè wo tíra tí wọ́n ń pè ní fatawa nawawi page two seventy five fatawa anawawi page two ẹ bọ̀rọ̀ tí mo sọ yìí ń bẹ̀ muhammadu bunu sirin ibunu sirin na baba wo no taba ti ni bo sirin na baba alala ni kí mo gbé mu yín òun ni mo rọ àlá tí mo bọ́ sí púpọ̀ ni mo rọ náà wọ́n wá fẹ́ sọ báàtì máa bẹni tí ń parọ́ tí ó sọ pé òun rí àtẹni tó ń sọ sẹ́ẹ̀rì bẹ́ẹ̀ ni kábàtì ní ra'aytu muhammadan fil manami sallallahu alayhi wa sallam á bí pé sífòhò lánàá nítorí ọba rí jẹ́ àgbọ̀ ṣèròyìn tó ṣe kínní torí ṣèròyìn ẹ̀ fún wa ara àròyìn tó bá ṣe òun láàfin mà bá nàbì lọ́ba rí àbí ń parọ́ torí Sàtánì ò lè kọ́pì ànábì o ẹnì kankan ò sì lè kọ́pì ànábì nínú kó purọ́ inú kọ́ra ànábì àmọ́ pé Sàtánì kan àlìjẹ́nu kan wà yọ sí yàn tọ́ ànábì ní fàyín náà Sàtánì láyà takà wà nù ni fàyín náà Sàtánì láyà tẹ́bi òbí fàyín náà Sàtánì lákìnrin kan ọkọ̀ bẹ́ẹ̀ láyà takà yálù bí ọkọ̀ bẹ́ẹ̀ gbogbo àwọn Sàtánì ò lè kọ́pì ànábì nínú kọ́ra ànábì tó lóhùn rí àbí kọ́ máa ṣe kíni kọ́ máa parọ́ arákùnrin ìkàlọ́ bá mọ̀ hasbu ibnu sirin lọ́ba ní ya sheikh sheikh ní naam rahimahullah ó ní sheikh ní naam ó ní mo. orí anabi sallallahu alaihi wa sallam lójú oorun ibnu sirin náà ní sífúlì lẹ́bi ra àyíjáwó sífúlì lẹ́bi nítorí jẹ́ ń gbọ́ nítorí ọba rí ń zẹ́gínní jẹ́ ń gbọ́ tó bá bẹ̀rẹ̀ sí sèròyìn pé mo wá rí báyìí ó wá ga ọ̀fẹ́ kan sánmà ní wọ́n náwó báyìí ní mọ́lẹ̀ ń segin ní ní ń bu yẹ ní ń yẹ ibùdó sí nínú nǹkan mi lórí kì í sá nẹ́bí mọ́dàmú ara rẹ̀ ìtìbùdó sí nínú ọkọ̀ béèrè ni pé sọ lọ́ra bẹ́ẹ̀ ni sọ ti rí kí n gbọ́ tọ́ba wa sọ bó ti rí wọn ẹsẹ̀ kan níbi tí wọ́n sọ fún pé ọ̀hún ànábì kí wọ́n fi kàtàkàtà ní ọlọ́ọ̀lọ́ọ̀rẹ́ ọ̀rọ̀ tí mo sọ yìí ẹ lọ́ọ́ lè wọnú fatihu lè bá rí tìmúnà ajálẹ̀ Askolani tó fi sáré sọ yóò Bukhari ẹ lọ́ọ́ lè wọ fọlọ́ twelve page three eighty four ẹ bọ̀rọ̀ yìí ibùnú sírí náà ti tú àlá ẹnìkan ò ní lọ bá kó sọ fún pé òun rà nábì lójú oorun ìtí ó wí fún ni pé sọ ń tó orí fún wa bọ́bá wa sọ tán ibùdó sínú ọ̀sọ̀ pé ah eléyìí torí èsè àbí kò sọ fún pàdé nàbì ló ṣe kíni lórí eh, imam shafi abu hanifa abu hanifa lọ́ba jíjọ kan alákàní mo fẹ́ sọ òun kẹ́ dáadáa gbàtà abu hanifa jí lọ́ba lọ́ọ́ lè bá. Ibn Sirina Ibn Sirina baba gẹlẹ lẹ́yìn wàhálà àbá ni baba sọ fún pé ah, yabuna Sirin wọn jọ lògbà ìgbà pa wọn Ibn Sirina oníhin oníhin oníka ani nabashitu qabra rasuli sallallahu alayhi wa sallam mo rí bí ẹni pé mo lọ wú sàárẹ̀ ànábì Abu Hanifa nufa Abu Hanifa ìmọ̀mọ́ àgbà kọ́hún toro ń lalẹ mọ mẹrẹẹrin Málíkì lẹ kejì Ṣáfi'í lẹ kẹta ọdọ mambali ní ìkẹrin Abu Hanifa alàgbà ìmọ̀mù Abu Hanifata sábì kún fàyàhájì lẹ́dá àfàròhó wà olómòhó látòsíbàkú. Abu Hanifa lọ bá Ibn Sirin ó ní Ibn Sirin ó ní nam ó ní mọ́lá pé mo wú sáré ànábì nígbà mo wá wú sáré ànábì mo wá rí eegun ànábì mo wá wọ àmọ́ yàbá igbọn ni mo wọ ọmọ yẹ báyìí mo wọ ọmọ yẹ báyìí mo wọ ọmọ yẹ báyìí ibùnú sírí nani máa yẹ ń lè ahadin mini hali hada zaman an yara hadi iruya abu aniba alatọ lahun ẹ nìkan lásìkò tá a wà yẹ gbọ́dọ̀ lọwẹ ẹ nìkan lásìkò tá a wà yẹ gbọ́dọ̀ segin ni abu aniba ni aha ibùnú sírí anara ayituha èmi mọ la ẹnìkan kọ́ èmi mọ ibnu siri nani in sadaqati ru'yaka itayini sunnati nabiyyika ọlà tó láwọn tó bá labẹn tó tọ ìtumọ̀ ni pé wọ́n ló yẹ sunna nabi lásìkò yìí njẹ́ náà lọ́wọ́ àbọ̀ ànífẹ́ ló kọ́ ẹnìkan kan ìmọ̀ àbọ̀ ànífà njọ́ náà kì í nítumọ̀ njọ́ náà ọkàn lálàá lọ́kàn lọ́ọ́ bá ibnu sirin ibnu sirin náà wà lọ́kọ́ yà ah, lárúwà láyé ẹnìkan ọ̀bọ̀ lọ́ọ́ ọwọ́ ni anara ayitu èmi mọ́lá ibùdó sídìrì ní tọ́ ọba ìfilẹ̀ lẹ́yìn látọ̀ láàyò àsìkò fẹ́ tó àsìkò fẹ́ sini níta yìí lára yìí ó lásìkò fẹ́ tó tó ṣe kó dìde ọ padà máa gbé súnà nẹ́bí lárugẹ gbogbo ayé àkọ́kọ́ ìmọ̀ mẹ́rẹ̀ẹ̀rin nù ni òun lọ́kọ́ yé súnà nínú àwọn àgbà àtọ́kọ̀ yé súnà làbọ̀ àníbàṣẹ́kínní òun lọ́wọ́ ó ti lálàá òun tó dàbò ti dà wọ́n sì rọ fún pé yóò dìde sí súnà yóò yé súnà nàbí tásìkò bá tó ó yé àbí ó yé láfọlọ́rí dé ń pẹ́ wà ábò ani fatasábì kan falẹ̀ ajílẹ̀dà atharuhu wa ulumuhu látúnṣíbàkú wa abu hanifa ta abu hanifa sábì kún ó gbájú àwọn yòókù ó ṣáájú àwọn tó kù falẹ̀ ajílẹ̀dà torí pé òun lọ ṣáájú òun atharuhu tíra rẹ̀ tó fi ilẹ̀ ìmọ̀ rẹ̀ tó lò erípa tó fi ilẹ̀ wọ́ọ̀lùmù ìmọ̀ Abu Hanifa látúnṣe ìbákùn ẹnìkan lè bá láti láéláé làwọn ọ̀nà ti wà wọ́n wádìí sí o Abu Hanifa yìí náà kàn pè ló ń bí díà o nǹkan tí ń bẹ ti pé bàbá nígbà wọn pè mí ló ń bí díà ní òfin dèmí wọn kàn ti pé Abu Hanifa mi wọn ní mo bù tẹ́lẹ̀ wò làbọ̀ Hanifa wọn tún làbò jí fa sẹ̀ ń pa Abu Hanifa ló kọ́ rẹ̀ wọ́n tún pè ní kíni àwọn yẹn wọn àwọn anájú bẹ ti pẹ́ bí wọ́n ti mọ wàtálí káwọn náà dénú ẹ má rí wọn o èmi ti máa júwe wọn ti pẹ́ wọn bẹ dìsín náà gbogbo àwọn àti bá ń ṣiṣẹ́ ẹ̀sìn láyé wọn bàtì ẹ̀jẹ̀ iṣẹ́ tẹ́ làwọn máa ń ṣe nu àwọn àbúnáwò ṣe tàyàtì nìní wọn àbúnáwò kí n mọ̀ pé wọn gbogbo ṣe ọlọ́ọ̀ni ẹ̀ máa jẹ́ ká ń lọ lónìí aláàbò ànífà la fẹ́ ṣe kí lórí tí ibùnú sí ní kò ṣe irú kẹtì di àfa gbangba náà o ọ wà lọ kẹtì wáyé gbangba náà ibùnú sí ní ṣe ló yẹ ọ sọ ọ alátán lọ́lẹ́ nìkan wọlé irú aláwọ̀ lásìkò yìí ó lóun lòún rí ó ní wáyé kó ọlọ́ba rí àsìkò tó tán tó dùn ànábì lárugẹ àsìkò tó tán tó yé sún ànábì àbúrò ànífà yé àbí ó yé sẹ́mi àbúrò ànífà àbí ibùnú sí rí náà jèrè ibùnú sí rí náà sẹ́mi àpá kí wọ́n sì ròyìn ẹ̀ fáwọn tọ́ba rí bẹ́ẹ̀ ó yẹ kí n mẹ́nu kan bó la nàbì rí gan torí mi náà fẹ́ ra nàbì ọlọ́run kò sẹ́ni lè yàn rí tọ́rẹ́ ni eré ń rí ẹni bú náà ń segin ni ọlọ́run wá fèmí sínú àwọn èèyàn rẹ̀ tí ó rí bí wọn náà bá lálàá tọ́ bá lálù tí mo fẹ́ kà yí bá nàbì ti rí nu ẹnìkan ò tóbi kọjá kórì ẹnìkan ò kéré kọjá kí ẹnìkan ò da débi kọ́mọ̀rì ẹnìkan ò burú débi kọ́mọ̀rì ọlọ́run kọjá wa náà rí ẹ káwa náà lálàkàrà nàbì bó la nàbì ti rí kan bó la nàbì ti rí ṣé n sọ díẹ̀ mbẹ́ kí n sọ díẹ̀ mbẹ́ ẹ lọ wo ọ̀rọ̀ tí ẹ lọ wo Sahih Muslim àwọn tẹ́lẹ̀ wàá tọ́lá láàfin àná nù ni follow one page one one two one twelve kọ́hún ẹ lọ wo bẹ́ẹ̀ nọ́ọ̀rọ̀ tí amúrùbùnú làá sì sọ. So ó ní wàmà kánà ahadun ahabba ilayya min rasulillahi sallallahu mọ yìí ma ṣe ròyìn anabi nù ó lè mi tẹ́ rí yìí ìyí fẹ́ràn ẹnì kankan ju muhammad lọ ẹni tẹ́mi nífẹ̀ẹ́ jù láyé rasulillahi wàlá àjálà fi àyìnì mi nìwò ẹnì kan ò sì tóbi lójú mi kọkọjá anabi rí kẹ́ni kan á tóbi kọ́ àgọ́jà anabi wàmà kuntu àti ikọ̀ àmì àmì àyìnì mi nìwò ìyí wọ́kọ́sùn mi rí ìmọ̀ wo báyìí ìmọ̀ ṣe kínní àṣírí kan mo fẹ́ sọ fún ọ tọ́ba lè yàn tọ́ba tẹjú mọ́ ọ ó nífẹ̀ẹ́ ni ẹ tẹ́ bá ń bínú rẹ kàn án bẹ́ẹ̀ bá ń wọ báyìí tí sáà ń wò tí ò ṣẹ́jú ìfẹ́ rẹ ṣe kínní amúhùn la á sì ó lẹ́nu kó òun ò nífẹ̀ẹ́ nìkan jà nábì lọ ẹnì kan wàá tóbi títí lójú òun kó ṣe ojú wọn wá yórí níbi pé wọn ànábì kọ́ àpò ìtumọ̀ wòyí tó ń wọ́n sàmọ̀ wò náà ni torí fi ànábì ń bẹ nínú. wọlé òsè yóò tó àná àsìfà wò tí wọn bí mi léèrè pé kí n wá ròyìn ànábì má àtọ́kùtù lè á ní lam akun amlaw ayiné ayiné yamini wò yìnyín lérò yín ẹ torí mo wò ó wò ó wò ó ń orí wò tán mo wò ó wò ó wò ó ń segin ni ń orí wò tán ń orí wò tán wakana ṣùgbọ́n anabi o alayhi salatu wa salam ike ọlọ́run kọba kọba rọ́bù atan mina rijali rọ́bù atan ẹ wí lárúbọ̀ hàn kí n gbọ́ sẹ́mìnà atan mina rijali ọkùnrin tó dúró déédéé tọkùnrin ó yọ tẹ́lẹ̀ ọkùnrin ṣe kíni ọkùnrin yọ ni rọ́bù atan kọ̀ọ̀gá jù kòkúrú jù rọ́bù atan mina rijali tá a bá níta lórí tó bá lóhun rí tó dógó ànábì kò o tó bá ní àmórí ìbò lọ́wọ́ rí tó bá ní a hmm. kọ́dà ọ̀gá fíó fíó fíó fíó nìtọ́ wọ́n dààmú ara rẹ̀ ànábì kọ́ ọkùnrin kan tó ga fíó fíó lórí àwọn lọ́rọ̀ ànábì olóhùn rí anita àbò lọ́wọ́ rí wa ní a wo sẹ́yìn máa ń jẹ́ máa ń pèlá kúrú yẹjọ́ ń bẹ́ẹ̀ mú ti a sọ fún pa ànábì kò segin ni torí pa ànábì wa Muhammad rọ́bù àtẹ́n kọ́gájú tọ́ba sì yọ ẹ mà pé èèyàn ṣe kí ni èèyàn yọ inú ròyìn ẹnu ṣé má bá lọ jẹmọ́ ẹn bàyídùn mà bẹ́yìn na alimanki báyìí sẹ́yìn èjìká rẹ̀ méjèèjì báyìí èjìká bí àti èjìká bí ó jìnnà síra wọn kí n bolo ṣe ẹn èjìká rẹ̀ fẹ́ẹ́ ìtumọ̀ ẹni pé kì í ṣe èèyàn tó tínrín èèyàn tó ṣe kí ni tó ejika èjìká yìí jìnà sí kọ́gájú òun ni rọ́bùwátán rìjàl ba'idul mankibayn èjìká méjèèjì ò súnmọ́ra wọn ṣe kíni ìjùmọ̀ nípa nàbí ṣe kíni ọ̀fẹ́ ọ̀fẹ́ ìròyìn ti mélòó báwọn laysa bit-tawilil ba'in gíga rẹ̀ ọ̀hàn kọ́ga ọ̀ga àmì èlé gbẹ̀ndógó ọ̀ga àmì èlé wàlá bil qasir ẹ̀ sì ní gbókúrú wàlá lè abuyadul amhak ẹ̀ lè gbọ́wọ́ funfun gbòò sẹ́ẹ̀mẹ́kì nǹkan funfun gbòò ó funfun àmọ́ kò funfun ní kiri ìrẹ́ ń tó wọ́sọ tó funfun pín yàn yìí aṣọ yìí funfun àmọ́ kò funfun gbòò sẹ́ẹ̀mọ̀ kó kan bẹ tí wọ́n rí bí aṣọ yìí anabi ò rí o anabi ò funfun pín báyìí funfun bẹ́ẹ̀ wọ́lẹ̀l adam wọ́lẹ̀l adam bẹ́ẹ̀ ni kò wá dúdú bẹ́ẹ̀ ni kò sẹ́kínni sẹ́rí ntí wọ́n ń pè ní adamu afọ oníborí afọ onídàálíà ńgbà tí ń kọrin ń pè é khafifil wati'a ma adunnu anna adimal aridi illa min hadhihi li ajisadi ń gbé kàfífì lèwà tí a ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ilẹ̀ máa àdúnnù èmi òru àna adìmẹ́l àrídì pé àwọ̀ tilẹ̀ níyì ẹ dákun mo fẹ́ bí ilé rẹ̀ sílẹ̀ dúdú sílẹ̀ dúdú àdìmù ló pè kí ni àdìmù afa yìí súnmọ́ bí ẹ wà afa yìí sẹ́dúdú lẹ́gbẹ̀ẹ́ ṣé pupa ni àdìmọ̀nù kí ni mo gbé àbá wàsíù dìde àbá dìde kí lẹ́ pé wàsíù yìí ẹ èmi àti ẹjọ́ dúdú ni ẹjọ́ máa gbé mi Lukman dìde wọn náà sì kẹta wọn o gbogbo akọ́hún àdìmù lòun náà ẹ ẹ rí i pé àwọ̀ méjèèjì yìí súnmọ́ra wọn àbí sẹ́ra àwọn méjèèjì yìí àdìmù nu kí ni mo gbé barakallahu fiki alukuman lọ́jọ́ kọ́ ẹ̀jọ̀kọ́ méjì eléyìí ń dúdú anabi ni wàlà àdìmù kò rí báyìí kò funfun báyìí pín kò sí funfun láàrin wa aṣọ funfun lọ́wọ́ ń funfun ò sí láàrin wa àwọn kan bẹ tẹ́ ẹ bá wo kọ́lọ̀ wọn kò yàtọ̀ sí bíbáyìí wàláhìí kọ́lọ̀ wọn yàtọ̀ sí kínní wọ́n wà dáadáa tẹ́pẹ́tẹ́ bí kọ́lọ̀ wọn ti rí rè àwọn kan náà wọn funfun anabi ò funfun báyìí kọ̀dẹ̀jẹ́ àdìm tí ó múru kọ́lọ̀ yìí kọ̀wájẹ́ ṣẹ̀dídù súnmùrà kò dúdú bíi wàsíù àbí wàsíù kọ́kọ́ rẹ kò dúdú bíi tiẹ̀ <laughs> eh, azar lawn láàrin àwọn kọ́lọ̀ ti mú kọ́lọ̀ láàrin àwọn kan ló kí ni kò funfun tán kò pupa tán kò dúdú tán bí humra ọwọ́ apọn rẹ́sú rẹ́sú rẹ́sú fi bayáde sáàtẹ̀n tọ́wọ́ àdàbí ẹni pé funfun ti ń kọ mọ̀nyàmọ̀nyà ni kọ́lọ̀ ń wò sí láàrin wa ń bí kọ́lọ̀ ń wò sí kí ni special kọ́lọ̀ kí ni mo gbé nyàmá àmọ́ kì í ṣe dúdú kì í ṣe funfun a sì lè pè nílùú kọ́lọ̀ khafifil wati'a ma adunnu anna adimal aridi illa min hadihil ajisadi ń gbé khafifil wati'a ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ilẹ̀ ma adunnu èmi ò rò anna adimal pe pé àwọ̀ tilẹ̀ níyì ẹ dákun mo fẹ́ bi léèrè sílẹ̀ dúdú sílẹ̀ dúdú àdìmù ló pè kí ni jẹ́ àdìmù afa yìí súnmọ́ bí ẹ wà afa yìí ṣé dúdú lẹ́ pè ṣé pupa ni àdìmù nu kí ni mo gbé afa wàsíù dìde afa dìde kí pè wàsíù yìí. èmi àti ẹjọ dúdú ni ẹjọ́ máa gbé mi rẹ̀. Lukman dìde wọn náà sì kẹta wọn bẹ o gbogbo akọ ọhún adi mọlọhún náà ẹ ẹ rí pé àwọ méjèèjì yìí súnmọ́ra wọn àbí sẹ́ra àwọn méjèèjì yìí adi mọ̀nù kí ni mo gbé barakallahu fi kí Lukman lọ́jọ́ kọ́ ẹ̀jọ̀ kọ́ ẹ̀ méjì eléyìí ń dúdú anabi wàlẹ̀ adi kò rí báyìí kò funfun báyìí pín kò sí funfun láàrin wa aṣọ funfun lọ́wọ́ ń bí funfun ò sí láàrin wa àwọn nǹkan bẹ tẹ́ ẹ bá wo kọ́lọ̀ wọn kò yàtọ̀ sí bíbá yìí wàláhì kọ́lọ̀ wọn yàtọ̀ sí kínní wọ́n wà dáadáa tẹ́pẹ́tẹ́ bí kọ́lọ̀ wọn ti rí rèé àwọn nǹkan náà wọn funfun anabi ò funfun báyìí kọ̀dẹ̀jẹ́ àdìm tí ó múru kọ́lọ̀ yìí kọ̀wájẹ́ ṣẹ̀dídù súnmùrà kò dúdú bíi wàsíù àbí wá sí ìkọkọ rẹ kò dúdú bíi tiẹ̀ <laughs> eh, azarilawo láàrin àwọn kọlọ̀ ń ló ti mú kọlọ̀ láàrin àwọn kọlọ̀ sí kínní kò funfun tán kò pupa tán kò dúdú tán bí humra ọwọ́ apọ́n rẹ́sú rẹ́sú rẹ́sú fi bàyá dé sáà tẹ̀ tọ́wọ́ àdàbí ẹni pé funfun ti ń kọ mọ̀nyàmọ̀nyà ni kọ́lọ̀ ń wò sí láàrin wa ń bí kọ́lọ̀ ń wò sí kíni special kọ́lọ̀ kí ni mo gbé yẹn mọ́ àmọ́ kìí ṣe dúdú kìí ṣe funfun a sì lè pè nílùú kọ́lọ̀ ẹ́n kí ni mo pè yí lẹ́ẹ̀kan adib a lè pè bẹ́ẹ̀ kò sí kọ́lọ̀ tá a lè gbé láwọn kọ́lọ̀ àmọ́ láàrin ibẹ̀ lọ́wọ́ tó wá funfun tí wọ́n ń sáyìn tí ń sáyìn tí ń sáyìn ka anna wajiyahu alqamar laylatal badr hasanan watala alu an tẹ́bá wá rí fèsì anabi báyìí tàbí ẹ rò kó sùpà lè rí ìmọ̀lẹ̀ máa yọ lójú anabi báyìí ni hasanan tójú anabi fine watala alu an tí mọ̀lẹ́ ọmọ sáyìn bẹ́ẹ̀ báyìí kẹ́nìkan káwá bèèrè pé kọ́nìkan ló ń ra níbi káwá ni mo rí kọ́ni ah ìmọ̀ kó afirika la níbi ọ̀sà dúdú ni a ti mọ̀ pé rọ́ọ̀nì sí kínní yọ́ọ̀ mọ́rọ̀ níbí ẹ wo bí takada yìí lórí a ti mọ̀ pé sí kínní a àmọ́ kó ní mo rí ànábì rírí tí mo rójú ẹ̀ ìmọ́lẹ̀ ni mo kọ́kọ́ rí bó ló ti ga tó a mi lè pè ń gíga mi lè pè ń kúkúrú bó ní kọ́lọ̀ rẹ̀ mi ò rí kọ́lọ̀ tí fi jọ àmọ́ gbogbo ojú ẹ̀ báyìí ìmọ́lẹ̀ ni a ní mọ̀ sí kínní má sọ yòókù mọ́ èyí tó sọ ń ṣe kínní ànábì lórí kí ẹsẹ̀ bí kọ́ wa gbọ́ tán kọ́ ọmọ lọ hun rọ́pò ọ̀làlà o yorùbá wa tẹ́lẹ̀ mi wà jọ ẹlòmínà ẹ̀yin tẹ̀ ń gbọ́ yìí nìkan tẹ́ wà ń bí mílíọ̀nsì ń gbọ́ kọ́lẹ̀ yìí tó fẹ́ pè rẹ̀ ní nǹkan náà ń gbọ́ tí wọ́n ní ẹ̀hẹ́n wọ́n ti júwe ta wì í láàárọ̀ la ń wọ́n lálà alọ́ wáyé tọ́lẹ́mọ́ gbọ́dọ̀ jẹun ọdún súnmọ́. <laughs> wọ́n á ṣe bẹ́ẹ̀ ìwọ nu jìbìtì rẹ nu ọ̀rọ̀ rẹ fà lé ìkísí buhuri ìwọ náà lálà ọ̀rọ̀ wọn ó sì rọrọ fún ọ nǹkan ó sì ọ bí wọ́n ti rọ́ọ̀kan tíyàwó ẹnìkan ṣe kínní abẹ́ ìrántí ni èyí tí wọ́n lọ tíyàwó ṣe kínní wọ́n jọ ọ̀rọ̀ rẹ ọjà síbẹ̀ o jọ ọ̀rọ̀ rẹ ọjà síbẹ̀. wọ́n wájú ojú ànábì ẹ wo ẹ wojú wa yìí nísìnyí sẹ́wọ̀n kí mo lè yí ojú yẹn báyìí abẹ́kọ̀ọ́ abẹ́kọ̀ọ́ mo tún lè yí báyìí abẹ́kọ̀ọ́ ẹ̀yin yẹn ní ẹ máa wò ẹ̀yin ní ẹ máa wò ẹ̀yin ní ẹ máa wò kí mo lè wo lè báyìí abẹ́kọ̀ ibo mo wò yìí bó mo wò yìí bó mo wò yìí ojú wo lè wò ju bẹ́ẹ̀ lọ ojú ànábì ń yí rògbòdòrògbòdò báyìí ni kí mo ní í ṣe ọ̀rọ̀ pé ọ fẹ́ wọ̀ tún yóò ṣe báyìí kọ́ hmm, hmm, ojú yẹn ó yí ẹ̀yìn yẹn ó yí síbẹ̀ fún rẹ̀ tọ́ba fẹ́ wò sí ẹ̀yìn yẹn ń yí tiwa ń wò báyìí wọ́n ti ẹ̀ ń yí ń rólù báyìí ní tẹ̀díwìr ó yàtọ̀ àbí ó kọ́lá kọ́sẹ́ ni ọjọ́ náà àwọn sábì. sallallahu ta'ala ẹnìkan lọ́jọ́ jù sẹ́nsẹ́n tọ́jọ́ Fatima asani náà wàá jọ Fatima asani wàá jọ anabi bẹ́ẹ̀ bá rí àwọn ìròyìn yẹn ò pé lára sani o torí ta nẹ́bi special ni gbogbo yòókù jọ ni bíi original àti photocopy sẹ́ẹ̀ pé photocopy ò lè dàbí bó ti rí nu Fatima photocopy ni Hasani photocopy méjì ni tiẹ̀. amẹ́yinjú ànábì rogodo tí ma ń yí báyìí kìíní yóò ma yí tọ̀tún yí báyìí yí báyìí yí báyìí tẹ̀dúwìrì ni kìí ṣe pọ́wá dúró bíi tiwa yìí ti dúró bẹ́ẹ̀ ìjọ ànábì ti rí nu ṣé wàrà ìjú ti ń yí yẹn náà ìjú ti ń yẹn náà dúdú tó wà nù ẹ̀ sẹ̀ǹpẹ́ dúdú wà nù tiwa yìí sẹ̀ǹpẹ́ táwọn míì máa ń yẹ́lò táwọn míì máa ń green táwọn míì máa ń dàbí tinú ẹyin ẹ̀ bẹ́ẹ̀ tànábì dúdú dúdú ni tànábì àwọn títí wá dúdú yìí súnmọ́tà nábì kọ̀ọ̀kan tó tiẹ̀ ni ẹni tó gba àwọn tó funfun tó dàbí ẹyin tó dàbí kankan bíi tàwọn Yẹhudi bíi tinú ẹyin tí wọ́n máa rí àmọ́tà nábì dúdú bẹ̀ yẹn ṣe kínní ó dúdú tó dìbò ó dìbò kan ni ó dìbò kan ni ó dìbò kan ni ṣé wá rí ìpéǹpéjú ẹ báyìí irun ojú yìí ó kí mo ló ṣe ó báyìí ó gan irun ojú ànábì gùn báyìí ẹyin ju ẹ wá rí rogodo báyìí yọ máa yí yọ máa yí tọ́ ń bá ń wò ọ́ mà pélé yìí yàtọ̀ sí gbogbo kíni gbogbo ẹ̀dá ọlọ́run torí wọ́n da special ni kò léketa kò léketa mubarra an min kulli aibin ka annaka qad khulikta kama tashahu ka annaka qad khulikta kama àfa àti nkọrin kí anabi ó ní kòlíkítà wọn dá wa anabi mubarra an mi n kò lè àyèmí àlẹ́ pé bi tó kù sílẹ̀. ka'annaka qad khuliqta kama tasha'u ka'annaka qad khuliqta kama tasha'u. gẹ́gẹ́ bí ẹni kọ́ sọ fọlọ́n pé mo ti fẹ́ kọ́ dá mi ni. àwọn táwọn ròyìn yìí bí ẹ bá lóun lára nàbí ìta máa béèrè ní èbó ń gbé ìpéjú rẹ rí tọ́ba ní aa kúkú kó báyìí ni òpùrọ́ ni bó lẹ́yìn ju rẹ rí ó ní àbí ẹyin ju ayé náà ni òpùrọ́ ni bó ní ti ń wo ńgbà tó rí kó ní kàn wọ̀ tó ń wò sí nù ẹyin ju ànábì yírandì ni òpùrọ́ ni sẹ́ni bó ti wá rí òun náà tẹ́bọ̀ wọ lọ wo eyín ànábì eyín rẹ̀ wájú yìí ó ní èjì tó nítumọ̀ ìsàlẹ̀ yìí lè jì sẹ́ẹ̀mọ̀ pé eyín wa tọ́wọ́ àánú eyín wa kèé serú kan náà gbogbo yín láti bí sí wí ọ yàtọ̀ láti bí sẹ́yìn yàtọ̀ abẹ́kọ́ sẹ́ẹ̀rí bíi ó lè jì ibi lè jì ibi tẹ́lẹ̀ yìí ti bẹ̀rẹ̀ sí ibi tẹ́lẹ̀ yìí parí sí èjì wà láàrin ibi tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ sí ibi tẹ́lẹ̀ yìí parí sí èjì wà bẹ́ẹ̀ gbogbo òpin eyín kọ̀ọ̀kan ló yẹ ànábì ní èjì kèé sèjì kan lóní èjì eyín òkè tó mẹ́rin èjì eyín ìsàlẹ̀ náà ségin ní tá a bá ní sọ orí tó lórí sọ́fẹ̀yìn tó bá lọ́fẹ̀yìn èjì mẹ́rin lórí tó bá ní à èjì kan náà ní òpùrọ́ ní ànábì kórìí torí èyí èyí èjì mẹ́rin ló wà lókè èjì mẹ́rin ló wà níbo nísàlẹ̀ nísàlẹ̀ sẹ́wárí mu rẹ̀ ìmútọ́ yá yìí ni kọ̀ wá ga jù kò kúrú jù sẹ́wọ̀n pé mo ti wà yìí náà nísìn kọ̀ kò sì kúrú àwọn kan bẹ àwọn Fílípínì ìmùtí yẹn lẹ̀ mọ́lẹ̀ ni wọ́n fún fún wọn lẹ̀ mọ́lẹ̀ àwọn èbó London Amẹ́ríkà ìmọ̀ tí wọ́n ṣe kíni ọ̀gá àwọn Lárúbáwá ìmí ń ganu wọn ìmí ń ṣe kíni tànẹ́bí ọ̀gá jù kòkúrú ju ọwá yáyì ànfùyẹ yáyì ó yáyì ó yáyì sẹ́ẹ̀rọ̀wọ́ rẹ̀ méjèèjì báyìí ọwọ́ méjèèjì báyìí àwọn kan yẹ sanra kí mo láwọn kan yẹ ṣe ìka nẹ́bí òru débi pọ́wọ́ rẹ̀ báyìí gan ẹran wà ń bẹ báyìí ìka yẹn sanra ìka yẹn sanra ọwọ́ méjèèjì yẹn tọ́ba tẹ́ bá rí ẹ̀rí pọ́wọ́ yìí ṣégin ó ní ìtumọ̀ ó lẹ́ran ìka nàbí ò ṣe tọ́rọ́tọ́rọ́ àwọn ká rẹ̀ lẹ́ran la ẹ̀yìn ọwọ́ rẹ̀ lẹ́ran la dakamu yàdé yìí ọwọ́ rẹ̀ tó kì í ọ lẹ́ran gbogbo apábá yìí náà kò rù kí mo ní kò ṣe kò rù àmọ́ tẹ́ bá wo bí ẹsẹ̀ rẹ̀ níbi àwọn ẹrin ẹ̀yìn ẹsẹ̀ báyìí kò sanra púpọ̀ àwọn ẹran tí ma bẹ lẹ́yìn ẹsẹ̀ kí mo ní kò ṣe ọwọ́ lọ sanra ibi ẹsẹ̀ ò ṣe kí ni kò sanra púpọ̀ kò sanra púpọ̀ sẹ́wárì tí n bá dúró bí mo ti nàró bí n bá nàró báyìí nísìn ẹ rí i pé ẹ dákun màsáyà abẹ́ẹ̀kọ́ bẹ́ẹ̀ yẹn bá dúró èèyàn dà mọ̀ pé ikùn ní àyà ni ìgbà míì ikùn máa pẹlẹbẹ abẹ́ẹ̀kọ́ ìgbà míì ikùn ó ṣe kí ni ẹ lè dákun àyà mà ikùn ànábìyàtọ̀ sá màsáyà méjèèjì ṣe kí ni ọ̀dọ́gba wálẹ̀ ni àti kun àtàyà ṣe kí ni ọ̀dọ́gba wálẹ̀ ni àwọn kílà ń ṣe yìí jama ìròyìn anabi wa Muhammad ṣe wá rí irùngbọ̀n rẹ̀ ẹ́ irùngbọ̀n anabi kásá lẹ́hìá irùngbọ̀n ń nítumọ̀ ó kún báyìí ó wà tóbi irùngbọ̀n ń kún láti bí àwa ṣe báyìí ó wà ṣe kí ni ó tóbi irùngbọ̀n yẹn nítumọ̀ ṣe à pé kí irùngbọ̀n nítumọ̀ yìí máa túmọ̀ pọ́kùnrin nítumọ̀ ni ọkùnrin nítumọ̀ ọkùnrin yìí nítumọ̀ tí inú gbọ́n ẹ sí báyà fà inú gbọ́n àbàdàn lọ́fẹ̀ẹ́ nítumọ̀ bíi tí ń wò yìí àmọ́ kò nítumọ̀ tó àmọ́sọ́mọ́ pé nítumọ̀ àmọ́ kò nítumọ̀ tó lóbi jásí pé ẹ̀yin tẹ́ bá nínú gbọ́n ẹ lọ dá sí kó segin ni irú tàbó fàwa sí náà ń ṣe nítumọ̀ bọ̀ anabi inú gbọ́n rẹ tóbi kí mo ló ṣe ó nítumọ̀ kí mo ló inú gbọ́n anabi bó ti rí nu ni ṣé wàá rí nu ẹ dúdú ni ṣé àwọn pèsè ìsìn Ọlọ́run fún wa eréṣì ìsìn Ọlọ́run fún àwọn èèyàn àwọn kan bẹ irun wọn bí yẹ́lò báyìí ni bọ́ọ̀lù ti dá wọn ni mi ò mọ àwọn tó kọ láfíríkà tí wọn lọ ranu yẹ́lò Ọlọ́run ọ̀dá ti ń yẹ́lò ẹ á lọ ra ẹ wà so mọ́ rí gbígbà tẹ́ ẹ máa ti ń ṣe yín irun ànábì dúdú kirikiri kí ni wọ́n kẹ́ irun ànábì dúdú dúdú gan àmọ́ kọ̀ wá dúdú tí ọ̀ fáyìn sẹ́yìn fáwọn dúdú kan bẹ tọ́ yá yìí láfíríkà wa ta wà yín náà dúdú tí wà yìí sàn o àwọn dúró kan bẹ tẹ ẹ bá rí ẹ máa wò pé ṣé é dùn ní àbí yàn àbí táyà tí ó dúdú ọ̀họ̀ọ̀họ̀ irun ànábì ò dúdú dúdú àbùkù kò dúdú rú ẹ kò dúdú rú ẹ dúdú tí ń ṣe kíni tí ń ṣàn ẹ tí ń ṣàn gidigidi ṣé wá rí irun ànábì kọ̀ wá kúrú jù kò gùn jù pé ládùúgbò wà lànàbì abẹ́kọ̀ ṣé mọ̀ pàwọ́ Áfíríkà irun wa máa ga lókè báyìí ni kèé ṣubú wá sí àwọn arabu kí ni wọ́n máa ṣe ó máa ń dà wálẹ̀ ni irun ànábì ògùn jù tí larubawa mi tọ́ba bá larubawa gbérí ọmọ larubawa ọkùnrin tọ́ba sọ̀rọ̀ lẹ̀ fún ọ ń débi ekun bẹ́ẹ̀ ni larubawa tọ́jọ́ kùnrin kèé ṣomi o tí ẹ bá gẹrun ẹ rárá tọ́ba dànù yẹn lẹ̀ ọkùnrin ni o yóò débàdí yóò dékun ọkùnrin tànàbí ògùn bẹ́ẹ̀ o larubawa ni irun rẹ̀ wá gùn débẹ̀ bẹ́ẹ̀ ni kò kúrú jù irun rẹ̀ tó bá dàálẹ̀ kò kọjá bí tètè dé báyìí kò kọjá bí tètè gíní tá nàbì fi wá kú ní a bá bí gbé sọ́ra tó lọ́rùn nàbì tó ní aa lọ́nba kí ànàbì ànímọ̀ orí gbogbo gbogbo eré rẹ̀ bá yẹ ewu ní alòpọ̀ lọ́nyọ́ kí la pè é tá nàbì fi kú àti irun erí àti irun jàgbọ̀n tá à ń pè nírun irun gbọ̀n àti irun erí wọ́n ka ewu tó wà ń bẹ kò pé twenty kò ju twenty lọ funfun tó wà ń bẹ ojú mélòó lọ ìtumọ̀ ẹni bẹ́ẹ̀ kọ̀fẹ́ ẹ nínú funfun tó fi ṣe kínní ó sì kú lọ́mọ sixty three gbogbo ewu tó wà lérí ẹ̀ pé funfun ní funfun kò ju twenty lọ tànàbí bá wa ń sọ̀rọ̀ ohun èyí yàtọ̀ kí mo lóhun ẹ ṣe yàtọ̀ kìí dẹ̀ sọ̀rọ̀ tẹ́ ẹ̀ ní gbọ́n ti ń sọ bí bá ń sọ̀rọ̀ báyìí kò ní gbóhùn òkè jù ohun ẹ̀ ò ní lọlẹ̀ jù gbogbo ẹni tó wà bẹ́ẹ̀ ni ọmọ sí kínní special made ni o tọ́ anabi máa létí ro gan ìdífín létí ro efemidi ni wọ́n ń pè kí ni wọ́n pè é létí ro ti máa lé wọ́n ń ta káàkiri dábàtìlẹ̀ fẹ́ ra efemidi wọ́n ta fún yín bá anabi ọba wa sùn lálẹ́ yóò rí pé òun lé ọ̀pá mẹ́ta sọ̀tún ọ̀pá mẹ́ta sósì tó bá jí láàárọ̀ tó bá bójú tán yóò wá fáìn ìwọ náà máa létí rosùn kí mo ní ọmọ sí bí àwọn tí ń ta prophetic ní medicine paul fẹ́ ethimid kí ni mo gbé lọ́ọ́ kó kúnná kọ́ ọmọ fi létí ro mẹ́ta lọ́tún mẹ́ta lọ́sì kó tó ṣe kí ni bá nàbìtì rí nìyẹn o. Baba wa bèèrè lọ́wọ́ yẹn pé tọ́ba ló ń lára nàbí àwọn kìíní ìlà béèrè ní tọ́ba ríròyìn yìí ṣe báyìí ta lórí tí ọba rí ṣe ẹni kọ́ wa nǹkan mi sọ ọ̀rọ̀ tí ń sọ ohun ṣé kí ni kò lálàáfíà kò lálàáfíà kò lálàáfíà kò lálàáfíà rárá ni la lálàáfíà o lánàá lálàáfíà anabi wa Muhammad ó tóbi gbogbo ọkùnrin kan mọ̀ bá mọ̀dàbọ̀ náà balẹ̀ jà sẹ́gbẹ́ amadu ọmọ anbali sẹ́ẹ̀mọ́ ọkọ ti ń jẹ́ amadu ọmọ anbali sẹ́ẹ̀mọ́ ọkọ rẹ̀ ẹ́ òun ń jẹ́ imaamu ahali sunna wali jamaa kí ni gbé afa awugbọ alusunna jamaa amadu abu nambali òun náà mọ̀ ní imaamu ahali sunna afa awa agbanu ni ọkùnrin kan bẹ ń jẹ́ bunu dawud kí ni mo gbé sẹ́ẹ̀rì tí yẹn bá ti ń lùgbà yọ lẹ́ni tí ó máa bá fà bẹ́ẹ̀ yẹn bá lùgbà kí mo ní yóò tọ́lọ́ ni ọ̀wá borí gbẹ̀yìn ni tọ́ bá ń lùgbà tọ́ rẹ ní bọ́ọ̀ fa ò nítumọ̀ ní lùgbà ní ìrúkọ ẹgbẹ́ yorùbá mi fa kọ́ máa lùgbà káyọ̀ ọmọ tẹ́tí sí ọ kí wọ́n máa gbọ́rọ̀ rẹ kí wọ́n máa rí ọ kọ́ ọmọ wa lẹ́nìkan tí ọmọ ṣe kínní àwọn àkọ́ ọmọ bọ́ọ̀ o táwọn yẹn bá ń yan tí wọ́n máa bú ọ báwọn yẹn bá lè rẹ ni kọ́ mọ́ rí o yọ̀ọ́ lẹ̀ mọ́ ni ẹ̀ mọ́tò mi èèyàn nǹkan ń bọ ọfà yìí ni without any reason kò sẹ́ni tí èyí nírú ẹ̀ nínú àwọn kọ́dà bọ́ ọba ti tóbi tó nírú owó ti pọ̀ tó òdodo do? ti sọ fún ọ nù bọ́ ọba ti tóbi tó nírú owó ti kíni ló fi jásí pé tẹ ẹ bá rẹ ni tí ogun wọn ń kó bò ìtumọ̀ ẹni kó jẹ́ èèyàn tó yẹ kó ibi iṣẹ́ rẹ ní ìsọ kó ibi iṣẹ́ bú o ẹni ẹ bá ń kó bò títí ń kiri náà bò èèyàn bú ni o àmọ́ ti sisi ọlọ́run pípa rẹ ti ká máa wá kóbo lọ́tún ló sì ìtumọ̀ ẹni pé èèyàn ńlá ni ìtumọ̀ ẹni pé tóbi dídì tí ẹ fi pọ̀ nínú àwọn tí wọ́n wá kóbo amadu ọmọ abali tọ́jà ìmáàmù ali sunna wali jamaa níjọ́ kan wọ́n pè nìkan ní yahaya yahaya yẹn lọ́ba jòkó pòun wà ní ààyè kan tí wọ́n ń pè ní sunniya kí ni mo gbé olóhùn wa mẹ́ẹ̀ tira <clears throat> ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí lọ́ọ̀lẹ́ wọ hiliyatul awliya tí Abu Nu'aym al se ṣe lọ́ọ̀lẹ́ wo bẹ́ẹ̀ lọ́ọ̀lẹ́ wọ hiliyatul awliya tí Abu Nu'aym al-Asfahani al-Asbahani tó ṣe volume nine page one seventy two ọ̀bọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ọ̀làlà ọ̀lọ́hún dúró mi kájà ń pè ní sinìyà gbàtọ́ wọn wá dúró mi àwọn kan nínú rẹ̀ wáyà kan ó jòkó mẹ́ẹ̀ ńlò ń bára ànábì kí ló lóun rí ànábì ó níbi ẹgbẹ́ ọ̀tún ànábì báyìí amadu abu nambali ṣe kíni ó jòkó mbẹ nínú àwọn tí ń bá amadu abu nambali fà á wọ́n ń pè ní ibnu daoud wọ́n ń pè ní kíni òun jòkó lẹ́gbẹ̀ẹ́ òsì amadu abu nambali jòkó lẹ́gbẹ̀ẹ́ yàyà lọ́làlà yàyà òun ló ṣe kíni ó lóun rà ànábì bá ànábì jòkó báyìí láyé kan jẹ́ ń pèsè níyà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún de amúdàbí nàbà lè ṣe kínní ó jókòó mẹ́ lẹ́gbẹ̀ẹ́ òsì rẹ̀ ibùdó dàwùdù ti ń bá fàjẹgbẹ́ ó ṣe kínní ó jókòó mẹ́ ó jókòó mẹ́ olóòlù alábẹ́ ọ̀là nàbí wa ń káyà ni wọ́n sọ pé fa in yakfuri biha haula faqad wakkalna biha qauman laysu biha sẹ́mi ta ló jókòó lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún amadu ọmọ ta ló jókòó lẹ́gbẹ̀ẹ́ òsì ibo dawudu nbọ lọsẹ samadu ọmọ nbali kí ló jẹsi anabi wa nka aya yi tanabi wa bẹ ka anabi wa ni fa yọ akọni sẹgbẹ sẹgbẹ fa yi yẹ kufuru bi ha ha wula fakọdu wa kalina bi ha lẹyisu bi ha bi kafiri kí ni tuma rẹ̀ banka ya wọn fa. ha wula yi anabi wa ń káyà pé tí àwọn eléyìí bá ń ṣe kèfèrí pẹ̀lú gbogbo ń mú wa yóò wá kọnu sí ibùnú Dawud yóò kọnu sí ibùnú gíní Dawud. lẹ́yìn sunni kawman kawman lẹ́yìn sunni bíkàfìrín tó ká barakallahu fiki. fa in yakfur in yakfur. fa in yakfur bi haula. فقد وكلنا بها قوما ليسوا بها بكافرين النبي وان كايا بي فإن يكفر بها هؤلاء kí ni túmọ̀ ẹni pé báwọn eléyìí bá ṣe kébèrè pẹ̀lú táwọn yóò wá ká pé wàkọ́ni wàkánná bì ha káwọ́ mọ́lẹ́sù bì ha àti gbèsè fáwọn míì tí ò ṣe kèfèrí pẹ̀lú iṣẹ́ wa yóò wá kọ́ni sábàdà fúnra mọ́ni. sọ̀rọ̀ yẹn yẹ yín fàyín yakuburu bì ha ha wùlá yóò kọ́ni sí ibùnú tí ń bá mọ́dàbùnú àǹbàlí tọ́ba wa ká wàkọ́ni wàkánná bì ha káwọ́ mọ́lẹ́sù bì ha bì ká yóò wá kọ́ni sí dání amadu ọmọ ìtumọ̀ ẹni kí báwọn eléyìí bá ṣe kèfèrí pẹ̀lú súnà wa àti gbèsè fáwọn tí ó yanjú ẹ̀ tí wọ́n ṣe kèfèrí o ọwọ́ dalimọ́lọ́lá yàyà yàyà wa rọ aláwọn fáwọn èèyàn tí wọ́n ń tó àlálà yìí rẹ̀ àwọn yẹn wa sọ pé wọ́ọ́sì lọ́lẹ̀ kọ́lẹ̀ lásìkò yìí tí ó fi dàtí bọ̀ tán ayé amadu abu nambali ọmọ jẹ anabi ló gbèsè fún yóò sì sí anabi tó fi dijọ́ alikiyama ni ó kọ́ rẹ̀ ò ní parẹ́ lọ́ọ́ para lẹ́yìn ibùnú. alátọ́lá lójú wọn padà bí ìyá àyà ti wá padà ọ̀gọ̀dọ̀ yẹn wá ṣe kínní sáwọn dàbúnú à ń balẹ̀ sókò rẹ̀ parẹ́ mẹ́dísìn bí ìbá ṣe sáwọn dàbúnú à ń balẹ̀ lálùbáríkà ta ní ọ̀nà tánà ti búnú dàwùdù mọ́ nígbà tó bẹ́yẹn bújà la fi rántí rẹ̀ ọ̀yẹn bú ni àmọ́ bẹ́yẹn rẹ̀ jà lálùbáríkà tó wà hàn lójú àmọ́ àná tiẹ̀ àmọ́ àná tiẹ̀ sí biire bí ó ṣe bẹ́ẹ̀ ni ó kọlu ọba ṣe kò ṣe dáadáa pẹ̀lú alálùbáríkà kí tàn lè kọ́ dáadáa pẹ̀lú rẹ pẹ̀lú rẹ tọ́ ẹ dákun mo fẹ́ mẹ́nu lọ́rọ̀ kan ẹ dákun àwọn àsìkò wo làálàlà tá a mọ̀ pa làlàlà àwọn àsìkò wo làálàlà tá a pé kò sọ̀rọ̀ ṣé gbogbo àlátàbálà náà níjà lani sáwọn àsìkò ńbẹ tá a bá lálàbẹ tá a pé aláyé àlá ni àbáwọn àsìkò wọn tó pé tá a á sọ pé lè ṣe é ẹ dákun sọ yáwádìí àbí ọ̀yáwádìí ẹ̀ àbí apáti